bá wó mẹ́ta papọ̀ ọba lòun náà fi decide pé kó máa jẹ́ punishment wọn ìyẹn ni ò jẹ́ káwọn sàhábà ó takò tá a bá wo àwọn ìṣesí àwọn fúlọ̀fà rọ̀ṣídìn a máa ń rí àwọn ìṣe kọ̀ọ̀kan tó jẹ́ pé. ó lè má ṣe déédéé òjíṣẹ́ ọlọ́run bá ṣe ṣe nígbà àti wọn a kì í sọ pé wọ́n ṣe bídà ìdí ni pé ahmed sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ sọ̀rọ̀ wọn ó ní ó dọwọ́ yín o sunna mi aleikum bi sunnati ẹ má jókòó sójú ọ̀nà ẹ má jókòó ayé wà nulẹ̀ ẹ má jókòó ẹ jọ ahmed ní ó dọwọ́ yín súnà mi àti súnà àwọn khalifa mi tọ́lọ́run ọba fi mọ̀nà ló fi jẹ́ pé tá a bá rí àwọn ìṣe àwọn fúlàfà rọ̀ṣídìn lẹ́kọ̀ọ̀kan tó ṣe bí ẹni fẹ́ yapa sáwọn nǹkan tá a mọ̀ wípé ó jẹ́ ìṣe láyé òjíṣẹ́ ńlá wọ́n ní táwọn sọ̀hábà ò bá ti takò ó ká gbà wípé ara súnà àwọn fúlàfà tá nàbì ń sọ̀rọ̀ ọba wípé súnà tòun àti súnà àwọn khalifa ń tó ń sọ nìyẹn àìjẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká béèrè pé kí ni súnà tiẹ̀ kí ló fi ń yàtọ̀ sí súnà àwọn fúlàfà rọ̀ṣídì wọ́n wá ní àwọn ọkọ̀ọ̀kan ó lè ní ìdí wípé káwọn khalifa wọ̀nyí aleikum salam kí wọ́n wo ìṣesí àwọn èèyàn ìṣesí ìlú nígbà tí wọ́n kí wọ́n fẹ́ rọra yí padà ẹ jẹun fún yín ní àpèjúwe kan láyé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọn ò kó quran jọ sínú ìwé kan bó ṣe wà lọ́wọ́ wa yìí kò sí mushaf láyé tiẹ̀ àwọn èèyàn ha sórí ẹni tó kọ́ sórí awọ ẹni tó kọ́ sórí òkúta ẹni tó kọ́ sórí ewé ó wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ̀ pé ká wá gbá gbogbo ẹ̀jọ sínú tíra kan ká ní mushaf lẹ́yìn tá à ń papòdà ni wọ́n ṣe ṣe léyìí ìgbà tí òjíṣẹ́ ńlá papòdà tí sèyídì abubakar náà fẹ́ ṣe é ó ṣe iyèméjì lórí tó tọ́kọ̀hún ṣe é àbí kò tọ́kọ̀hún ṣe é. ó wá kọ́kọ́ pe àwọn sọ̀hábà àwọn àgbà sọ̀hábà jọ láti gbàmọ̀ràn wọn ẹnu wọn wá kò lórí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn tó há quran sórí wọn á bógun lọ tọ́ bá ti bógun lọ àwọn àrọ́mọdọ́mọ wa ò ní bá tíra yìí pípé mọ́. torí náà ó ṣe pàtàkì pé ká kó jọ ká tẹ̀ ẹ́ bó tẹ̀ jẹ́ pé kò tíì sóhun tẹ̀ yẹn ká fọwọ́ kọ́ kó wà lákòójọ. táwọn tí ò gbọ́rọ̀ súnmẹ̀ yìí tán bá hàn ìṣe yìí ti rẹ́rìí pé abubakar náà ṣe bídà bí wọ́n ṣe ń sọ pé umar náà ṣe bídà àwọn àfa súnmọ̀ máa wá fèsì pé rárá nígbà tó di ṣe wà ń lọ ó ní ishminkum. fàṣàyẹ̀rọ̀ tìlà fàǹkàfìrà ẹni bá máa gùn lẹ́mìínú á rí oríṣiríṣi àwọn ìṣesí tí ò ní í bá ti zamani mímu o tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní ẹ̀rọ mọ́ nǹkan kan kí ni aleikum bi sunnati ẹ̀dí sunna ni muhammadu ṣùgbọ́n kò wá fi mọ́ ní sunna ti ẹnìkan ó tún wá fi sunna àwọn kan kún ó ní wọ́n sunna ti kọlọ́fà rọ̀ṣídìn ó ní àti sunna àwọn khalifa mi tọ́lọ́wọ́n ọba fi mọ̀nà tó ń túmọ̀ sí pé tẹ́ ẹ bá rí àwọn nǹkan kọ̀ọ̀kan tó fẹ́ jọ ìyapa síbèmí ṣe ṣe látọwọ́ wọn wọn ò fi yapa ọlọ́run lè tún fi sábà bíi pé ìgbà yí àwọn ìṣe tí àwọn èèyàn fẹ́ yí ó fi fún wọn lóye pé káwọn ṣe nǹkan kan níṣe tó lè fẹ́ yàtọ̀ díẹ̀ sí bá a ṣe ṣe lákòókò tèmi tó bá ti jẹ́ látọwọ́ àwọn kólàfà rọ̀ṣídìí ìkúnlọ́wọ́ ló ń jẹ́ fún súnà mi kì í ṣe àbùkù súnà. àgbọ́yé yìí ni ò jẹ́ káwọn èèyàn ó takò saheed na umar nígbà tí umar ogun á pàṣẹ wípé gbogbo ọkùnrin tó bá ti ní tọ́lá kò ní bẹ́ta lòun fẹ́ máa ṣe umar ní àádẹ́ máa ṣe lọ́rùn èèyàn lé lórí lójú ẹsẹ̀. ìgbà táwọn àáfàá wa dé lákòókò tiwa yìí wọ́n ní tá a bá wá padà síbi bí wọ́n ṣe ṣe láyé òjíṣẹ́ ọlọ́run tá a wá wo bí wọ́n ṣe ṣe láyé ọ̀pẹ̀r a jẹ́ pé ẹ̀bí àwọn àáfàá kan ó balẹ̀ sí pé ká ṣe é bí wọ́n ṣe ṣe láyé òjíṣẹ́ ọlọ́run ọba yẹn àwọn àáfàá wọ̀nyí aleikum salam nínú wọn ni sheikhul islam ibn taymiya àtọ̀gọ̀rọ̀ àwọn àáfàá zamani tawa yìí wọ́n dúró lórí pé ìṣe tayé òjíṣẹ́ ńlá yẹn òun náà làwọn ó padà sí. Si tó túmọ̀ sí pé tọkùnrin bá wá sílé ẹjọ́ tó bá ní ẹjẹ́rìí òun kọ̀yàwó òun lágbájá lẹ́ẹ̀kínní òun kọ lẹ́ẹ̀kejì òun kọ lẹ́ẹ̀kẹta wọ́n lẹ́yìn ọkàn ni ká fi kà fún un. ṣùgbọ́n kó má bàa ṣe wá lé mọ̀ pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dúró lórí pé rárá bí umar ṣe kà ní mẹ́ta yẹn làwọn náà máa kà ní mẹ́ta fún un. kí ìyapẹ ẹnu tó wà ń bi eléyìí ká má sọ di main issue tá a máa fi lẹ àwọn kan pé oníbídíà ni wọn la ṣe ń ṣàlàyé yìí tó ti yé sí a ní wọn ka tọ̀láàkọ̀ mẹ́ta níka mẹ́ta kò yapa ti súnà pẹ̀lú pé ọmọrù ṣe ó fi lọ́lẹ̀ àwọn sàhábò takò káwá ka mẹ́ta lọ́kàn yẹn ìyẹn náà ò yapa ti súnà nípa pé ìyẹn gan nípìnlẹ̀ tó ọlọ́run ọba fi lọ́lẹ̀ ọmọrù change ẹ̀ torí situation àwọn èèyàn ni ọláhùn now. Um, lẹ́yìn eléyìí àwa tún fẹ́ yẹ̀wò wípé báwo gan lọkùnrin ṣe lè ṣe àrọ́jà gbígbà padà ìyàwó ohun tí ó dá wa lójú ni pé tọkùnrin bá máa kọ obìnrin gbólóhùn ẹnu a kà wípé ó jẹ́ kan náà àwọn ọ̀nà tá à ń gbà kọ obìnrin àkọsílẹ̀ a kà í pé ó jọ́nà kejì atúnkà kan ṣì kẹta ǹjẹ́ rántí. rítì náà làkọsílẹ̀ mo ní gbọ́dọ̀ ẹnu nìkan jazakillah khairan ẹ ṣe sísá mi àwọn tán dìímú dáadáa nìyẹn a máa ń fohùn sọ pé mo kọ̀ ẹ́ a máa ń fi àkọsílẹ̀ sọ ọ́ wọ́n kàn ní kárí dájú pé ah, ẹni tí wọ́n ló kọ́ yẹn ló kọ́ ọ́ àádẹ́ confam a lè pè lórí pọ́ńpù sọ ní ṣé ọlọ́kọ́ kínní yìí. ìkẹta ni pé afarakọ̀ fífarakọ̀ ni pé àwọn tí ò ní àǹfààní àti fohùn ẹnu kọ́ tí ò dẹ̀ láǹfààní àti fi àkọsílẹ̀ kọ́ fápèjúwe ó di tí ò lè sọ̀rọ̀ kò sì mọ́ ọ mọ́kà ṣùgbọ́n ó lè júwe àwọn tó wà mọ sign language ó lè júwe fún wọn pé lágbájá òun ò fẹ́ mọ́ àwọn àfáà ní ìyẹn náà máa múlẹ̀ so ọ̀nà mẹ́ta wọ̀nyí ni àwọn àfáà ní a lè fi kọ obìnrin ṣé tá a bá wá fẹ́ gbà padà ṣé bákan náà ni àwọn àfáà kan wá takú lórí pé rárá gbígbà padà o ọkùnrin gbọdọ̀ láwùn tá a máa gbọ́ gbólóhùn ẹnu ẹ̀ tí ò bá fi lè lanù ká gbọ́ tí ò bá lanù ká gbọ́ gbólóhùn ẹnu ẹ̀ tí kì í sì ṣe pé ya ó di wọ́n láwọn ò gbà wípé ó gbà padà bó ṣe jẹ́ wípé nígbà tí ló fẹ́ náà wọ́n ní gbígbà padà ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú gbólóhùn ẹnu bó ṣe jẹ́ pé ńgbà tó fẹ́ kọ́ ọ́ pẹ̀lú so tí kì í bá ṣe pé ó fi gbólóhùn ẹnu sọ wọ́n láwọn ọ̀gá fún gbígbà padà ìpín kan àwọn àbá àwọn kan wá ní rárá kì í ṣe dandan kó jẹ́ gbólóhùn ẹnu ọkùnrin lè fi ìṣe ó lè fi gbàyàwó ẹ̀ padà nínú àwọn tí wọ́n wá ní ó lè fi ìṣe gbàyàwó ẹ̀ padà yìí a tún wá rí ìpín bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wípé irú ìṣe wo la lè fi gbà padà ká tó lọ síbi ìpín tí wọ́n pín sí èyí tó fà á náà lọ́kàn balẹ̀ jù òun ni wípé kì í ṣe gbólóhùn ẹnu nìkan lèèyàn lè fi gbàyàwó padà èèyàn lè fi ìṣe náà gbà á padà kí nìdí ìdí yìí ni wípé yàtọ̀ sí gbólóhùn ẹnu àwọn ìṣe kan wà tí ò lẹ́tọ̀ọ́ fún èèyàn láti ṣe sí obìnrin tí kì í bá ṣe pé yìgì ti wà láàrin wọn. so tí gbogbo àwọn ìṣe bẹ́ẹ̀ yẹn bá ti ń wáyé láàrin ọkùnrin tó sọ pé òun kọ ìyàwó àti ìyàwó tó kọ yẹn a jẹ́ pé n tó yẹ kó fẹnu sọ ló ti ń fara sọ yẹn ó lóun ò fẹ́ mọ́ òun ti kọ́ ọ́ ara ẹ̀ dẹ̀ tún dìde ó tún fẹ́ kì í mọ́lẹ̀ and ah, definitely ó ti ń contradict nǹkan tó fi ahọ́n ẹ̀ sọ. làwọn àáfàá kejì ìwọ̀n ìpín kejì náà ṣe ní ohun tó lóun fẹnu kọ̀ tó ń fi ṣe sí tako ohun tó fẹnu ẹ̀ sọ yẹn a máa kà wípé ó ti àpadà ni. ṣùgbọ́n àwọn tó wá ní bẹ́ẹ̀ ni a lè fi ìṣe gba obìnrin padà yìí bó tiẹ̀ jẹ́ pé àwọn ni wọ́n pọ̀ jù àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ẹnu wọn kò lórí pé yàtọ̀ sí gbólóhùn ẹnu a lè fi gbé a lè fi gbọ́ ibẹ̀ padà ṣùgbọ́n nu kò kò lórí pé kí ni ìṣe ọ̀hún tá a máa fi gbà padà àwọn kan tí wọ́n máa ń rìfà sí as hanafites àwọn tí wọ́n pera wọn lọ́mọké abu hanifa àwọn ní gbogbo ìṣe tá a mọ̀ pé jẹ́ ìwọ̀ láàrin ọkùnrin àtobìnrin àfà àwọn tó bá jẹ́ pé yìgì wà láàrin wọn bíi kíni please is there anyone here who doesn't understand yorùbá ẹni fine tí ò bá sí ká máa sọ yorùbá lọ. wọ́n ní gbogbo ìṣe tá a mọ̀ pé èèwọ̀ ni láàrin ẹni tí kì í ṣe lọ́kọ-láya bíi kíni sexual intercourse ìbára ẹni ní nǹkan. two kíkì ìsàrẹ̀ ẹni kí sì ń yàtọ̀ síra wọn èèyàn a máa kíìsì ọmọ tó bí èèyàn a máa kíìsì ìyá èèyàn èèyàn a máa kíìsì àbúrò èèyàn àbáǹtí èèyàn lóbìnrin ṣùgbọ́n ṣe hàn pé kíìsì ń ó yàtọ̀ sírú kíìsì ń máa ń kíìsì ìyàwó ẹ̀. bákan náà fífọwọ́ pani lára fífọwọ́ pani lára láàrin lọ́kọ-láya ó yàtọ̀ sí bí èèyàn ṣe máa bá ọmọ ẹ̀ ṣeré. wọ́n ní therefore àti sexual intercourse àti kissing àti fífọwọ́ pani lára àtàwọn nǹkan míì aleykum salam tó jẹ́ wípé ọkọ àtìyàwó nìkan ló máa ń bára wọn ṣerú ẹ̀ tọkùnrin tó sọ fún ìyàwó pé mo kọ̀ ẹ́ tó bá tún ń jẹ́ kí bẹ́ẹ̀ máa wáyé láàrin òun àtìyàwó òun a jẹ́ wípé ó ti ṣe nǹkan tá à ń pè ní rọ́jà hàn ó ti gba arábìnrin yẹn padà nìyẹn tó bá lóun ò gbá padà òun ò lánàá àti gbá padà a jẹ́ pé ó yẹ ká béèrè ìpè ṣé kìí ṣe pàṣẹtánì ń lò ó ẹni tó sọ pé o ti kọ̀ nǹkan tọ́lọ̀ ń wá ṣe lẹ́tọ̀ọ́ láàrin ìwọ pẹ̀lú ẹ̀ o sì fẹ́ jàǹfààní yẹn ni wọ́n ṣe ní definitely n tó fa hàn sọ ló ti fi ìṣesí taari dànù yẹn. now àwọn màálìkíyà àwọn fi májẹ̀mú kan kún wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn náà gbà wí pé èèyàn lè fi ìṣe sexual intercourse àbí fífọwọ́ pa obìnrin lára àwọn nǹkan tó pé lọ́kọláya ní máa bára wọn ṣe àwọn náà gbà wípé èèyàn lè fi gba obìnrin padà wọ́n ní ṣùgbọ́n àwọn máa fi májẹ̀mú kọ̀ọ̀kun májẹ̀mú yẹn ni pé kó jẹ́ pé nìyẹn ni láníyàn bóun fẹ́ fi gbà padà ni ìbá ní láníyàn bóun fẹ́ fi gbà padà ni àwọn ò ní kà á kún gbígbà padà ọ̀rọ̀ yìí téèyàn bá ronú sí dáadáa eh, á ìrújú kan wà ń bẹ̀. ọkùnrin tó ní òun ò láníyàn láti gbà padà tó wáá bá a ní ìbáṣepọ̀ lẹ́yìn tó sọ pé òun ti kọ̀ ọ́ ajẹ́pá ṣètánì ló nìyẹn ó kọ́ ọ́ tó túmọ̀ sí pé kò sí yìgì láàrin ọ̀ pẹ̀lú ẹ̀ mọ́ tòun ti bẹ́ẹ̀ ó tún fẹ́ bá a láṣepọ̀ a pé want to have one cake and want to eat at the same time làwọn àfáàfin ní wọ́n sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n wípé káníyàn bẹ́ẹ̀ ò wáyé kó tó máa jẹ́ gbígbà padà kò dàbí ẹni kó múnádóko yàtọ̀ fẹ́ni tó bá jẹ́ pé bóyá wọ́n fọ́ ọ̀sẹ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn àyọ̀ àwọn ìpín kẹta àwọn ní àwọn náà gbà pé èèyàn lè fi ìṣe gba obìnrin padà ṣùgbọ́n kì í ṣe gbogbo ìṣe ìṣe kan ni ìṣe yẹn náà ni pé kígi tìróò kó wọnú ìgò tìró sexual intercourse nìkan gbogbo àwọn kan tó máa ń ṣíwájú sexual intercourse wọn ní bá lóun kọyàwó tó tún báyàwó ẹ̀ ṣe lọ́dọ̀ tàwọn kò tí ì gbà padà ọ̀rọ̀ yìí náà ìdájọ́ tá a fún ẹlẹ́ẹ̀kejì náà la máa fò ẹni tí ò ṣe sexual intercourse tó ṣe àwọn nǹkan tí máa ṣíwájú sexual intercourse tó dẹ̀ jẹ́ pé haram làwọn nǹkan wọ̀nyí. láàrin ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin olóbìnrin definitely èébì tiẹ̀ náà tó pọ̀ sílẹ̀ tó kó jẹ yẹn. àwọn ìpín kẹrin àwọn náà ni awọn àwọn ní àwọn ò tiẹ̀ gbà wípé èèyàn lè fi nǹkan gba obìnrin padà yàtọ̀ sí gbólóhùn ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n yẹn ò tiẹ̀ múlẹ̀ rárá pẹ̀lú àwọn àlàyé tó pọ̀ táwọn so ní ọ̀nà méjì la mọ̀ wípé èèyàn lè fi kọ èèyàn lè fi gba obìnrin padà yálà kó sọ ní gbólóhùn ẹnu wípé tó lágbájá kíkọ̀ tí mo ní mo kọ̀ ẹ́ láti wákàtí ọ̀wọ̀ mo ti kó jẹ o àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn bá obìnrin yẹn láṣepọ̀ àbí kó fà á mọ́ra ní fífà mọ́ra pé ara ń le sí rẹ ni tí ò ní sí any doubt nípa pé irú á wáyé láàrin ọkùnrin àtobìnrin tọ́lọ́n bá yọ̀ǹda fún ló fẹ́ wáyé yìí tírú ẹ̀ bá ti ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn àfa yìí rọ́jà ni gbígbà padà ni that is revocation of divorce. now àwa fẹ́ yẹ al-ishad al rọ́jà ìmí ìta fẹ́ yẹ̀wò ni pé tọkùnrin bá fẹ́ gba obìnrin padà ipò wo ni mímáa wá ẹlẹ́rìí ipò wo ló wà ṣé dandan ni kẹlẹ́rì ó wà ń bẹ̀ kẹlẹ́rì ò bá sí ń bẹ̀ ṣó múlẹ̀ àbí kò múlẹ̀ ẹ jẹ́ ká mú láti ibi ti nìka ká wá wọ ti tọ́lák aleykum salam káṣẹ ẹ̀ wá wọ ti rọ́jà gbígbà padà tá à ń sọ yìí kó bá lè yé wa dáadáa nígbà tá a sọ̀rọ̀ tọ́lák níjọ́ sí a ní ọ̀ràn yàn ni májẹ̀mú sì ni tí yìgì fi ń so wípé kí bàbá ẹni tá a fẹ́ fẹ́ ó sọ pé òun yọ̀ǹda tí ò bá ní jẹ́ bàbá kó jẹ́ aláṣẹ tí bàbá yìí fi àṣẹ ọmọ ẹ̀ lé lọ́wọ́ tí ò bá sáláṣẹ ní fámìlì wọn kó jẹ́ adájọ́ sẹ̀ríà tí àwọn wọ̀nyí àwọn tá à ń pè ní wọ̀lí yìí tí wọn ò bá fi yọ̀ǹda sí i kò sí nǹkan tó ń jẹ́ yìí. ìkejì kẹ́ni tá a fẹ́ fẹ́ fúnra ẹ̀ kó yọnu sí pé wọ́n fòun fún ẹni báyìí again ìyẹn náà májẹ̀mú yìgì ni tó jẹ́ pé tí ò bá sí ń bẹ̀ kò sí yìgì. ṣẹwárí kẹta ìyẹn pé kẹlẹ́rìí ó wà ń bẹ̀ a sọ wípé kì í ṣe májẹ̀mú débi pé bóyá àìsí ń bẹ̀ ẹlẹ́rìí á wá ní kí yìgì ó má so ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà gbà wípé ìṣe ni. tó ṣe ńlá fi kọ́ àwọn sọ̀hábà wípé kẹ́lẹ́rì máa wà ń bi igi wọn tí wọ́n bá ń so. àwọn kan náà wọn afá sì gbà yí pé bẹ́ẹ̀ ni kì í ṣe pé jẹ́ súnà lásán wájib ọ̀ràn ọyàn ni. àwa náà gbà pọ́nrán ọyàn ni ṣùgbọ́n ẹ ká gbọ́ nǹkan kan yé ọ̀tọ̀ ni kí nǹkan jẹ́ ọ̀ràn ọyàn ọ̀tọ̀ ni kó jẹ́ rúknù ṣẹ́rpù síhà ọ̀ràn ọyàn ni nǹkan tó jẹ́ pé téèyàn ò bá ṣe é ìjìyà wà fún. rúknù àbí sẹ́rùtù pẹ́hà ni tó jẹ́ pé tí nǹkan yẹn ò bá sí ń bẹ̀ ìbáàdà téèyàn ṣe ẹ̀ dà wò ó ẹ jẹ́ fún alápèjú. tá a bá ń kírun lọ tá a bá rùkú tá a fẹ́ gbórí sókè a máa ń sọ pé sẹ̀mí aláhùn lè máa ń hàmídà wò. mi sọ gbólóhùn yìí wájibù ni ọ̀ràn ọ̀yàn ni torí ànábì pa wá láṣẹ pé táìmù tá a bá ń gbórí sókè ká sọ báyìí. now wọ́n nígbà tó ti pa á láṣẹ pé ká ṣe bẹ́ẹ̀ lórí irun ó ti dọ̀ràn ọyàn ṣùgbọ́n kò sáàfà kan lórí ilẹ̀ tó sọ pé ẹni bá wá mọ̀ọ́mọ̀ gbórí sókè láti rùkú ò tí ò sọ fẹ̀mí allahu liman hamidah ò pé ó dà wò ó bẹ́ẹ̀ ni ó ti fọ̀ràn yàn án lẹ̀ kò ní láádá ẹ̀ tí kì í bá sì ṣe pé ìgbàgbé ló ṣe tí ò fi ṣe bẹ́ẹ̀ definitely ìjìyà lè wà fẹ́ tó mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé irun onítọ̀hún ti dà wó àmẹ́ni kankan tó sọ ó túmọ̀ sí pé ọ̀ràn yàn ó lè má jẹ́ precondition for validity. gbẹ́ni tó fẹ́ kírun tó lágbára àti kafátíhà ó lágbára àti dúró ó wá dìsáì pé àyíká tèlé ìdùbúlẹ̀ lówó òun láti kí òun ò sì ní kafátíhà tọ́kọ́ra yẹn lòun máa fà láti ìbẹ̀rẹ̀ ìdópin òjíṣẹ́ ńlá ní lásọ̀láta liman lam yaqra bi fatihatil kitab ó ní kò sírun fẹ́ni tí ò bá ka fatiha àfẹ́ni tí ẹ̀gbà islam tí ò mọ́ àwọn yẹn ló fún láàyè pé kí wọ́n pe àwọn gbólóhùn kan tó yàtọ̀ sí fatiha díẹ̀pọ̀ tó bá bi wá léèrè pé ipò wo ni fatiha mú á dáhùn wípé ọ̀ràn ọyàn ni kò wá mọ lọ́rùn ọyàn nìkan ó tún wá jẹ́ rúknù ó jẹ́ òpó yẹn ni pé condition tírun fi ń gbà ni so èèyàn ò lè kírun kó lágbára àti kà á kó má kà á kírun má dà wó so ká padà síbi nìka wíwà ń bẹ́ẹ̀ lẹ́rìí ọ̀ràn ọyàn ni torí pé iṣẹ́ àwọn sọ̀hábà táwọn náà gbẹ wọn ló ń bẹ̀ ni. nígbà tó wá jọ́ràn ọyàn àwa rí ẹ̀rí pé ẹnì kankan o. ó fẹ́ so yìgì wọ́n wá nítorí pé àwọn ẹlẹ́rìí pé ọlọ́run wá ní yìgì yẹn dà wó rárá làwọn àfáàfin ní ọ̀rọ̀ ẹlẹ́rìí wọ́n ní kì í ṣe inú nìkà nìkan àti inú tọ́lák àti inú hàn àti inú àti inú lówó gbogbo àwọn àyè wọ̀nyí lọ́lọ́run ti pàṣẹ pé ká máa mẹ́lẹ́rìí ṣùgbọ́n kò tó àfa sánmọ̀ tó máa sọ yí pé ọjà tó o bá rà àbí owó tó o bá yá tí o bá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò ní ìdìkú san padà mọ́. ṣé ti yẹn sìn but ẹni tó yáni lówó tí ò pé ẹlẹ́rìí ó ṣe nǹkan kan táwọn olóyìnbó ń pè ní ó take risk. tẹ́ni tá a yá lówó yìí bá ṣẹ́ lọ́la tó bá ní a òun ò tiẹ̀ rántí kò sí nǹkan tó o fẹ́ fi gba owó ẹ̀ padà lọ́dọ̀ adájọ́ ó diwájú ọlọ́run kó tó rí gbà. bẹ́ẹ̀ gan-an náà lọ̀rọ̀ nìkà téèyàn bá ṣe tí ò sẹ́lẹ̀rì ń bẹ̀. tí bàbá ìyàwó bá jáde pé ah, ó hùwà gírígà ìsóhun ẹgbà ń lọ́mọ o odidi kí ọmọ òun mọ́lẹ̀ ni kò tí nǹkan tá a fà yẹn fẹ́ fi wẹ̀ mọ́ torí ẹ̀ la ṣe ní ọ̀ràn yan ni ṣùgbọ́n kò ní kí márèèjì má valid tí ò bá sí ń bẹ̀. bẹ́ẹ̀ tọ́lák ọkọ tó lóun kọ ìyàwó òun tó pé òun yẹn nínú bedroom ẹlẹ́rìí ò bá wọn sí ń bẹ̀ tọ́lák yẹn valid tó ń ta ìtẹ́lẹ̀rì ń bẹ̀ ṣùgbọ́n kẹ́lẹ́rì ó wà ń bẹ̀ òun ló dáa jù bẹ́ẹ̀ náà lọkọ tó fẹ́ gbàyàwó ẹ̀ padà tó bá fẹ́ gbà padà pẹ̀lú àwọn tí mímójútó gbogbo àwọn dáa pé ká mójútó ó yẹ kó pe àwọn èèyàn pé ẹ jọ̀ọ́ kí ló ṣe níjọ́ sí mo fi mo kọ́ òkú lágbájá ẹ wá jẹ́rìí sí pé mo tún gbà padà èèyàn lè máa wá ṣèmọ̀ wípé kí ni àǹfààní wà ń bẹ àwọn ẹlẹ́rìí yìí tóbìnrin bá dìsáìdì pé ara òun tiẹ̀ ti fẹ́ já tẹ́lẹ̀ tọ́lọ́hún wá ti gbólóhùn mo kọ̀ ẹ́ sọkùnrin lẹ́nu tọkùnrin bá tiẹ̀ wá padà sọ pé òkè òun ò kọ́ mọ́ ẹ̀mí sísá lè ti ṣí á lóun ò kọ́ mi ẹmọ yẹn ló fi ní ìdí pé kọ́kọ́ yẹn pe ẹlẹ́rìí tí ìsílẹ̀ rí ti sọ pé ìgbà tó bá jẹ́ pé nínú ìdà lọ́kọ̀ ẹ̀ fi gbà padà ọkọ ẹ̀ ló lẹ́tọ̀ọ́ ẹnikẹ́ni tó fẹ́ lọ bá níta lọ a jẹ́ pé ó yẹ ẹlẹ́rìí tẹ́lẹ̀rí ò bá sí ń bẹ̀ níjọ́ tó lóun gbà padà tí sísá bá ti ka ìdẹ̀ tó fi pé akẹ́rù jáde ni so kíró àwọn ìrújú báyìí má máa wáyé la ṣe rí i pé bẹ́ẹ̀ ni káka wíwà ń bẹ àwọn ẹlẹ́rìí káka kún ọ̀ràn ọyàn ṣùgbọ́n ká gbọ́ yé wípé kì í ṣe májẹ̀mú pé tí wọn ò bá wá sí ń bẹ̀ pé nǹkan yẹn ò valid kì bá jẹ́ páwọn àáfàá gbọ́yé síbẹ̀ ni pé kò valid ni àwọn àáfàá mẹ́rẹ̀ẹ̀rin imam malik ahmed bin hanbal abu hanifa àti shafi'i tá a fi tó yín létí ń sìn wípé wọ́n gbà wípé wọ́n ti ṣe pé ìyàwó ẹ̀ padà wọn ò bá ti sọ pé a lè fi ṣe gbà padà torí pé àwọn ìṣe tá à ń sọ yìí wọn kì í ṣe ìṣe téèyàn máa ń ṣe lójú àwọn èèyàn inú kọ̀rọ̀ yàrá lèèyàn ti máa ń ṣe so tí wọ́n fi wá sọ pé bẹ́ẹ̀ ni a lè fa àwọn ìṣe wọ̀nyí gbà wọ́n padà ó túmọ̀ sí pé àwọn náà ò ka wíwá ń bẹ́ ẹlẹ́rìí kún májẹ̀mú ṣùgbọ́n dáadáa ni tó dẹ̀ wà very very important láti má máa dá èdè àìyedè sílẹ̀ now lẹ́yìn eléyìí um, a fẹ́ yẹ aspect kan wò um, tí ọkùnrin bá kọ ìyàwó lẹ́yìn tó kọ́ bóyá kò wá sí ẹlẹ́rìí ń bẹ̀ nígbà tó kọ́ yìí ó wá fẹ́ lead sí pé kí fàǹfà wáyé ọkọ lòun ti gbà padà kó tó parí ẹ̀dà ìyàwó lòun ò rántí ó sọ pé òun gbà òun padà òun ò dẹ̀ rántí kó ṣe ìṣe kó gbà òun padà wọ́n ní ohun tá a máa ṣe rèé tó bá jẹ́ pé àkókò tọkọ yìí claim wípé òun ti gbà padà àkókò tóbìnrin yẹn sì ń ṣe ìdá ẹ̀ lọ́wọ́ ni wọ́n ní a jẹ́ pé ohun tọkọ yẹn sọ òun náà ní kádájọ sẹ̀rí àtẹ̀lé kí nìdí kò kò kò likely kó fẹ́ parọ́ torí pé kí ni time tóbìnrin ń ṣe ìdá lọ́wọ́ tó bá tiẹ̀ jẹ́ pé kò tí ì sọ pé òun gbà padà ó sì láǹfààní àti sọ pé òun gbà padà ní táìmù yẹn ni wọ́n ṣe ní so tó bá claim wípé òun ti sọ pé òun gbà padà tóbìnrin dẹ̀ ni kí wọ́n má dá lóhùn kò tí ì sọ bẹ́ẹ̀ àbí kò tí ì ṣèṣe tó túmọ̀ sí bẹ́ẹ̀ tó bá jẹ́ kóbìnrin yẹn ò tí ì parí ìdà táàríyànjiyàn yìí fi wáyé wọ́n ní nǹkan tọkọrin ẹ sọ òun náà lọ̀rọ̀ sísá ò bá sọ pé ó ti sóhun tó bá jẹ́ kó sú òun fún ara ẹ fẹ́ béèrè fún kólódù òun ló ṣẹ̀ máa lọ make request yẹn ṣùgbọ́n tó bá jẹ́ ìtọ́kọ ẹ sọ yẹn ló fẹ́ gùn lé ọkọ lòun ti gbà padà ó gbà padà náà nìyẹn. wọ́n ní tó bá wá jẹ́ wípé àkókò tí obìnrin yìí claim wípé kò gbà òun padà ìdá odò ọ̀hún ti pé tó túmọ̀ sí pé arábìnrin wa ti ń múra pé òun fẹ́ lọ fẹ́ ẹlòmíì bí ò tiẹ̀ tí rẹ̀ lómi tó wù ú tí ẹ̀dẹ̀ bá ti pé tó wá claim pé ọkọ yìí ò sọ pé òun gbà òun padà wọ́n ní a jẹ́ pé nǹkan tóbìnrin sọ òun náà lọ̀rọ̀ brọ́dà tó ní wàláì òun ti gbà padà ó fi ṣe gbà padà ní o ó fi gbólóhùn ẹnu gbà padà ní o kéèsì ẹ ti ṣe déédéé kéèsì bàbá tá a sọ pé ó fúnni níyàwó tá a mẹ́lẹ́rìí lọ́wọ́ tó bá pariwo lè lé wa lórí pé ó gbóhùn lọ́mọ ni nígbà tí òtí sẹ́nì kankan tó fẹ́ jẹ́rìí pé ṣejú òun ló ṣe lóun yọ̀ǹda ọmọ ẹ̀ fún wa ohun tádájọ́ máa fi dájọ́ náà ní pé o ò gbà yọ̀ǹda kó tó kí ọmọ ẹ̀ mọ́lẹ̀ wájú ọlọ́run ló ti máa rí tù sílẹ̀ so irú brọ́dà yẹn náà tí ò bá jẹ́ pé ó pe ẹlẹ́rìí nígbà tó ń gbàyàwó ẹ̀ padà tíyàwó wá ṣẹ́ pé kò gbà òun padà lásìkò tí ìdẹ̀ bá ti parí nǹkan tóbìnrin yẹn bá sọ òun náà lọ̀rọ̀ níwájú adájọ́ sẹ̀ríà tóbìnrin ọ̀hún bá wá parọ́ àárín òun àtọ́lọ́wọ́n ọba ni. ìkẹta aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ìkẹta situation kẹta tó tún lè fa ìrújú wọ́n ní tọkùnrin bá sọ fúnyàwó ẹ̀ wípé òun gbà padà tíyàwó wa dá ló pe àáfà ẹ̀ẹ̀ka ọjọ́ ni ọjọ́ mà ti pé tí àpò lè ṣẹlẹ̀ kó jẹ́ pé níjọ́ tóun pronounce kò wo date so time tó yẹ kó gbà padà kò wá ka ọjọ́ yẹn pé ìgbà tó rò póun sì láǹfààní àti gbà padà ọjọ́ ti pé tó bá jẹ́ kóbìnrin ẹ̀ sì nírú ọkọ bẹ́ẹ̀ fẹ́ very simple pẹ̀lú nǹkan tẹ́ ẹ ti kọ́ ṣé yìgì yẹn sì valid kò valid mọ́ fine ṣó lè gba obìnrin ẹ̀ padà fine àfi tó bá jẹ́ pé kíkọ́ ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé kíkọ́ ẹlẹ́ẹ̀kínní àbí kíkọ́ ẹlẹ́ẹ̀kejì ni ó lè ẹni ó lè gbà padà bí ṣó lè fẹ́ padà bí ṣó lè gbà padà kò lè gbà padà mọ́ ó lè fẹ́ padà ni tó bá jẹ́ pé ó ṣe mistake nípa ọjọ́ wọ́n wá wò wọ́n rí pé lóòótọ́ lóòótọ́ ọjọ́ yẹn ti pé kò mọ̀ ni nígbà tó ti lè ṣe mistake kíkà yẹn tó bá jẹ́ pé sísà ló wá rántí pé ọjọ́ mà ti pé àá wàá wo kíkọ̀ kelòó lè tó bá jẹ́ kínní o lè fẹ́yàwó ẹ̀ padà kò lè gbá padà tó bá jẹ́ kejì o lè fẹ́yàwó ẹ̀ padà kò lè gbá padà tó bá jẹ́ lẹ́ẹ̀kẹta síbà ńlá ni àdékùn mú sùúrù. wọ́n ní tó bá wá jẹ́ pé àwa wò ó nígbà tí ran létí pé ọjọ́ ti pé bọ́dà wa wò ó òun ka tiẹ̀ kò tí ì pé tán wá kó ọ̀rọ̀ adájọ́ yẹn òun náà làṣẹ tiẹ̀ ni a máa múlẹ̀ so adájọ́ ló máa dárú ẹjọ́ yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tá à ń tì sí àwọn adájọ́ sẹ̀rí adájọ́ sẹ̀rí àyè ojú ọlọ́run ọba ló tó wọn jù ṣùgbọ́n títí wọn sí adájọ́ sẹ̀rí àní pé tẹ́ni méjì bá ń jà ọlọ́run ò ṣáà ní fàkàbàsọ̀ kalẹ̀ wá láti wá dá sí i àwọn kan lọ́lọ́run ọba ní kí wọ́n kọ́ nípa ìmọ̀ ẹ̀sìn òun kí wọ́n máa dá sí i ṣùgbọ́n ojú wọn ò lè tó gbogbo ẹ̀ fínífíní nígbà tó ti wá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ohun tó ń ṣẹlẹ̀ ní kọ̀rọ̀ ọkàn tó jẹ́ pọ́lọ́wọ́n ọba nìkan ló mọ̀ ọ́ èèyàn láti wẹ́ni tọkùn ẹ̀ yẹn dáa tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ yín kọ̀rọ̀ ọkàn ẹ̀ ló wà la ṣe ń bẹ̀ yín pé tábà fẹ́ lọ́kọ awọ́ ẹni tó lágbọ́yé ẹ̀sìn tó dẹ̀ ní òdodo pẹ̀lú nǹkan tó bá mọ̀ ní súnà nábì torí pé irú ẹni bẹ́ẹ̀ ìbẹ̀rù pé òun fẹ́ fìyà jẹ yín ìbẹ̀rù pé fámìlì yìí fẹ́ bínú òun kọ́ ló máa mú pa òfin ọlọ́run ọba mọ́ tọkọ bá ń bínú téèyàn bá rí aṣa ọkùnrin kò rán fámìlì fámìlì tí ẹ̀gbọ́n ti ta wọ́n ń pàkótó sọ ti yín ṣùgbọ́n ẹni bá páyọ̀ ọlọ́run wọláhì bó ṣe lè wò kó rorò tó tó bá ku òun nìkan ẹ̀mí ẹ̀ ò ní jẹ́ ó gbádùn so àwọn àyè wọ̀nyí ẹni tó páyọ̀ ọlọ́run ọba nìkan ló máa rí wọn ṣọ́ now so ó di ọwọ́ wa ká máa fi eléyìí mọ̀ yìí pé ńgbà táwọn àfáà ń kì wá ń lọ pé ẹṣọ́ wọn fẹ́ o ẹṣọ́ wọn fẹ́ o agbára tọ́lọ́wọ́ bá fún wọn ó ó bàbàrà púpọ̀ ìpáyọ̀ ọlọ́run ọba nìkan ló máa di agbára yẹn tí ó ń ṣì lò. another thing ta fẹ́ kọ̀ǹsíta ni pé atọ́lá kọ̀rọ̀jì yẹn kó àádọ́dù tẹ̀lé court wọ́n ní ká máa mọ̀ o wípé each time tọkùnrin bá ti kọ ìyàwó ẹ̀ lákọ̀ọ́gbà tọkùnrin bá ti ń kọ ìyàwó lákọ̀ọ́gbà a ó máa kà á wípé ìkan ti lọ ó kọ́ lẹ́yìn ó gbà lọ́la ìkan ti lọ tó bá tún tún kọ̀ nígbà ṣe mọ̀ pé ìdà tóbìnrin yẹn bẹ̀rẹ̀ torí pé gbàrà tọkùnrin bá sọ pé mo kọ̀ ẹ́ ó ti wà nù ìdà immediately tó bá máa dijọ́ kejì tó bá lóun gbà padà nínú káàdì mẹ́ta káàdì mẹ́ta lọ nìyẹn tó bá wá dijọ́ kẹta sígbà yẹn tó tún lóun tún kọ̀ ọ́ àtòun àtẹni tó kọ ìyàwó tiẹ̀ ní january tó jẹ́ pé march ló tó gbà padà wọ́n ṣe déédéé ara wọn ìyẹn ni pé ẹni yára gba tiẹ̀ padà àtẹni tó ṣe sùúrù tí ìdá fi ku bóyá wákàtí méjì tí a fi pé ó kujọ́ kan tí a fi pé kó tó gba tiẹ̀ padà kò sí yàtọ̀ akọ̀ ẹ̀ẹ̀kan agbà padà nínú ìdá náà ni ṣùgbọ́n tó bá ti ń gbà padà káàdì méjì péré ló kù lọ́wọ́ ẹ̀ tó bá tún lò kejì tó tún gbà padà a máa tún kà á fún yí pé ó ti pé méjì o kó tó wá lo the final one àtẹ̀yí tí wọ́n ń lò tó látúnṣe àtẹ̀yí tí wọ́n ń lò látúnṣe ọlọ́run má fi kankan ṣàdánwò fún wa. ká ṣe ládùúà ká wá bẹ ọlọ́run ọba pé àwọn òde ní ire mọ̀ ọlọ́run ọba ló mẹni ire. ṣùgbọ́n ànábì kọ aláwọn ẹ̀kọ́ tó jẹ́ pé tá a bá tẹ̀lé wọn wàláhì ó súnmọ́ kárí dáadáa pẹ́ lọ́kọ tó kára ẹ̀dá pẹ́ lọ́kọ lọ. kí làwọn ẹ̀kọ́ yìí? àkọ́kọ́ ó kí gbogbo ẹ̀yin obìnrin ń lọ wípé tẹ́ ẹ bá ẹ̀mí pé ẹ fẹ́ lọ́kọ ẹ ṣe nǹkan kan tó ń jẹ́ istihara àdúrà istihara gbogbo yín lẹ fẹ́ mọ̀ ẹni tí ò mọ̀ abádìde ń bí kẹbi àwọn ọmọ yẹn léèrè wọn ṣàlàyé ẹ̀ fún yín bí wọn ṣe ń ṣe é ẹni fẹ́ ṣe nǹkan tó wá rántí pé ànábì ní ká ọlọ́run ọba ká tó ṣe ohun tó ń sọ ni pé á ah, mi ò lágbára o ojú mi yìí kò dá mọ̀ ọlọ́run ọba lójú ẹ̀ tó o bọ̀bọ́ lè handsome kó lọ́wọ́ kó generous ká tó fẹ́ tá a bá délé ó lè jẹ́ dàkejì la máa rí. tọ́lọ̀ bá rí ibi tọ́lọ̀ wọn bá wípé ìpalára ló máa jẹ́ fún ẹ̀sìn wa tá a bá fẹ́ ọlọ́run á fi sábàbí kan àbí míì á fi tì í dànù tó fi jẹ́ pé kò ní jẹ́ àkóbá fẹ́sìn wa. ìkejì lẹ́yìn tá a ṣe istikhara òun ni pé káwa náà wá dẹjú síbẹ̀ ká ṣọ́ àwọn nǹkan tí wọ́n ní ká ọkùnrin àwọn náà nìkan tí mò ń pè wá sí látàárọ̀ tá a bá ń tẹnu mọ́ ṣe ló máa ń dàbẹ́ ni pé àbáwọn àáfàá nìkan lọ́wọ́ fáwọn sisters ni wọn ò fẹ́ káwọn tí òun ṣàfáà náà rí ìyàwó fẹ́ bẹ́ẹ̀ ni tó bá ṣeé ṣe pé kẹ́ni tí òun ṣàfáà máa rí ìyàwó tó bá ṣeé ṣe bẹ́ẹ̀ ni wàláyà ṣe reason rèé ẹni tí òun ṣàfáà tí ó bìkítà láti já àfáà kò bìkítà láti mọ kí lọ́lọ́run ọba náà wá ṣe ńlẹ̀ ayé ọmọ ọlọ́mọ tá a fi lé lọ́wọ́ báwo ṣùgbọ́n ẹni tí kì í ṣàfà àwa rí i pé òun náà ń gbẹ̀ǹgbẹ́ póun fẹ́ fá òun fẹ́ mọ tọ́wọ́n ọba látara àwọn tí wọ́n mọ̀ ọ́ ó ń tẹ́tí gbọ́rọ̀ àwọn àfà irú yẹn ṣe é kú níyàwó pé kò tí ì dáfà o ṣùgbọ́n at least bá ru lójú àwọn tí wọ́n mẹ̀sìn ọlọ́ọ̀ba ló ní máa bi léèrè pé kí lọ́lọ́run ní ká ṣe ń bí ó dẹ̀ fẹ́ tẹ̀lé kíyẹn ò bá sí lára ọkùnrin tá a bá fẹ́ tá a bá wá ń sunkún létà tá àwọn àfà láago ó tún ti bẹ̀rẹ̀ o kéèyàn mọ̀ pé dájúdájú òun lòun dìdì lọ kówó lé tó máa pa àwọn lẹ́kún ṣùgbọ́n lómi wá wà bó ṣe dẹjúlẹ̀ tó bó ṣe ṣe istihara tó ibi tó bá kọ pé máa jádánwò fún wàláhì ọgbọ́n ẹ̀dá ò lè mú sáfù irú yẹn tó bá ti ń dé téèyàn bá wá rántí nǹkan tá a ti pilẹ̀ ọ̀rọ̀ wa a ní tá bá fẹ́ ṣe marriage ká ṣe ìbáàdà la fẹ́ ṣe téèyàn bá ń ṣe ìbáàdà ẹ jẹun fún lápèjúwe èèyàn wọ mọ́ṣáláṣí ó dà ní ọ̀pọ̀ òun fẹ́ ó wá ń kí náfìlà yẹn lọ ọgbọ́n gbé dìde kí ni kó ṣe kó já náfìlà aláìmọ̀ á ní rárá parí eléyìí tóun ti fẹ́ kí gbogbo ládàáyà wá dànù ṣùgbọ́n tó bá jẹ́ ní tó gbọ́ súnlẹ̀ yìí gbé òun pàdánù ládà ẹ̀ tóun bá torí ni pé bá ń kí náfìlà lọ́wọ́ tó bá ṣe ìkọ́mà nígbà tí mo ti tẹ̀ láṣà nẹ́bì náfìlà tí mi ò tí ì parí yẹn kò ní kí n má gbà ládẹ́ ọlọ́run lóhun rọrọ̀ ju bẹ́ẹ̀ ṣe rò lọ ṣe bá ṣe tiẹ̀ náà ni mo tẹ̀lé tí mo fi pa náfìlà yẹn tì màá rí ládàá màá wá lọ síbi ọ̀ràn yẹn tó pa náfìlà lọ kíná màá tún wá rí ládàá yẹn náà so kò ní sí pé ah, mo kábàámọ̀ tó bá jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run ọba ní kó ṣe bá àdánwò nínú marriage irú ẹni bẹ́ẹ̀ àti lè ṣe sùúrù ọlọ́run torí pé àníyàn ìbáàdà tó tì síwájú tọ́lọ́run fi ń ṣe àdánwò fún wàláhì ọlọ́run ò ní í dányàn wò kéèyàn fi ímánì pàdé àdánwò òun àfi kọ́lọ́run fún fi gbéga but èèyàn kì í kọ́ lẹ́tà sádán pé kó máa bọ̀ la ṣe ń bẹ ọlọ́run ọba yìí pé èyí tí ímánì wa ò ta ọlọ́run dàkún má fi dán wa wò so marriage èèyàn tó bá tò ẹ̀sìn ẹ̀ tò tó bá ti ń dà wó èyí tó máa farapa nínú ẹ̀sìn kì í ṣe kékeré. lábalatadé yìí a ti yẹ nǹkan tó ń jẹ́ revocable divorce àti ìyẹ̀wò aspect kejì tá a máa dẹnulé from our next sitting òun náà ni atọ́lá kolba in irrevocable divorce divorce tí ò ṣe é tí ò ṣe é tún ṣe òun wá pín sóríṣi méjì ìkan ni pé àtọ̀lákùlbá in bẹ̀ẹ̀nù na sógrọ̀ ìkejì ni àtọ̀lákùlbá in bẹ̀ẹ̀nù na kúbrọ̀ the first one minor irrevocable divorce ìkejì major irrevocable divorce kí ni àtọ̀ tó wà láàrin méjèèjì yìí minor one yẹn òun ni pé ọkùnrin sì lẹ́tọ̀ọ́ láti fi akdun nìkan tuntun fẹ́yàwó ẹ̀ padà ṣe hàn pé kò rí gbà padà but ó rí fẹ́ padà so irú yẹn ni minor irrevocable divorce ìyẹn ni pé kíkọrẹ ẹni tí ò látúnṣe ju pé ká fẹ́yàwó ẹni padà ìkejì tó jẹ́ major one òun ni wípé ó lẹ́tọ̀ọ́ láti fẹ́ padà pẹ̀lú májẹ̀mú májẹ̀mú wípé ó lọ fẹ́ ẹlòmíì náà tí kìí sì ṣe pé ńjọ́ tó fẹ́ fẹ́ lòmíì yẹn àníyàn ni pé mo fẹ́ fẹ́ tí n bá fẹ́ lénìí màá kọ́ lọ́la láti padà sọ́dọ̀ ọkọ̀ àkọ́kọ́ tó bá fàníyàn bẹ́ẹ̀ ṣe marriage tó ṣe ẹ̀gan is invalid so ìyẹn ni wọ́n pè ní major irrevocable. téèyàn bá ń ka àwọn nǹkan wọ̀nyí á máa dàbí ẹni pé ṣó tó ń ṣẹlẹ̀ ṣáá kérú eléyìí lè ṣẹlẹ̀ ó dẹ̀ ń ṣẹlẹ̀ tí sísà kúrò lé ọkọ nípa pé ó lè jóun náà ló béèrè fún tọ́lá wàláhì ó lè jóun ló béèrè fún tó yẹ pé bọ́kọ ṣe ń sọ pé rárá òun lè mú sùúrù á ní ó dáa wọ́n ló fẹ́ mú sùúrù òun ò mú sùúrù tóun kọ́ òun ọkọ wa kọ́ nígbà tó wá déta kò lo ọ̀sẹ̀ kan lé wọn ó ti mọ̀ pé ah wàláhì àpọ́nlé òun náà ni kò ń wà nílé ọkọ ó wá ń wá bó ṣe máa padà ọkọ wa ń rán létí pé ó ti gbàgbé o nígbà báyìí mo ti kọ̀ ẹ́ rí nígbà báyìí mo ti kọ̀ ẹ́ rí ó di méjì eléyìí tó wáyé yìí òun ní kẹta ó bá bú sẹ́kún wàláhì wọ́n pe sheikh dánwò sheikh ní ṣe ti pé mẹ́ta ó ti pé mẹ́ta wọ́n pè mí ó ti pé mẹ́ta ó ti pé mẹ́ta mo fi ọlọ́wọ́ bá bóra ó ń sun ẹkún ni pé kí làwọn máa ṣe àní kò sí nǹkan kan kò sí àtúnṣe ju pé tó o bá lọ́kọ̀ míì tọ́lọ́hún bá ní kíkọ rẹ ní wáyé láàrin ẹ̀yìn méjèèjì ó wá ní ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ òun máa lọ́kọ̀ míì àní ah, tó bá jẹ́ pẹ̀lú àníyàn kó fẹ́ padà sílé àfáà wàláì haram ni fún ẹ ó wá ní òun ò rò pọ́kùnrin kankan wà tóun tún lè fẹ́ tó lè tẹ̀hún lọ́rùn bí eléyìí tó bá jẹ́ bẹ́ẹ̀ o ò ní lọ́kọ̀ tó fi máa kú ló ń sọ yẹn. so àdánwò ńlá ni wàláhì so tá a bá wà nílé ọkọ tádánwò tílé ọkọ bá dé sùúrù tá à ń ṣe yẹn àṣìtán ni a máa sọ fún mi pé o mà gọ o ṣùgbọ́n téèyàn bá kúrò ń bẹ̀ á ṣe mẹ́tàlá ẹ̀ níta ṣètàn àdèmàpàtẹ́ ó ṣe tán tẹ́ bá rántí wọ́n rán wa létí hadith àwọn ọmọ ogun ẹ̀ tó máa ń rán jáde pé kán lọ dàlúrú á ní kíkan kó wá jíṣẹ́ kílò ń mú bọ̀ èyí tó tìyàn títí tó fi ṣe ṣìnà tó bá sọ ti àní àwọn òríṣẹ́ ṣe èyí tó ṣe ẹni méjì bóyá wọ́n fi gún ra wọn ní tó fi pa tó fi pa kejì ẹ̀ àní àìkú níṣẹ́ tiẹ̀ èyí táṣetá ni máa ń bàbàrà nú àwọn ọmọ ogun ẹ̀ òun nìyí tó bá ní ah mo bá wọn débi pé wọn kọra wọn aniranka dédé ẹyin tèmi nìyí. àwọn àfáà wa ń ṣàlàyé wọn ní kí nìdí tínú àṣetọ́ni ṣe máa ń dùn sí pé kí ló dà wó ju ká pààyàn ju ká ṣe ṣìnà lọ. ṣé àwọn pé ká pààyàn haram ni ká ṣe ṣìnà haram ni bọ̀ ká kọrẹ ni òun ṣe haram. inú ẹ̀ ṣe wá ń dùn sí ká kọrẹ ni ju ká pààyàn lọ àwọn àfáà ní àlàyé ẹ̀rẹ́ látara kíkọrẹ ní iṣẹ́ táṣetánì máa rí pé lára èyí méjèèjì ó pọ̀ ju kápáyàn kó kúrò ń lọ. tẹ́ bá ti ń kọra ìjọkíjọ tí kìnìún bá rántí ìkejì wọn kì í sábà fàdúrà ránṣẹ́ ìpè ni tẹ́ bá jókòó táwọn tó ti kọra wọn rí kò sí kan tí a fẹ́ ròyìn ẹnì kejì aleykum tí a ròyìn ẹni rò ó pé òun lòún sì jẹ̀bi ọ̀rọ̀ yìí o wàláhì ani ní ibi tí mo wà yìí olórí ibú ẹbí tó bá mi léèrè bọ́kùnrin ṣe ń sọ lóbìnrin náà máa sọ ọ̀hún àpèpè ránṣẹ́ síra wọn kò wá mọ níbẹ̀ àwọn ọmọ àfààní ọlọ́run ọba nìkan ló kù ẹ̀yin obìnrin mọ̀ yìí pé ó lójú ọmọ tóbìnrin lè dátọ́ ọmọ tóbìnrin bá dátọ́ tó tọ́ ọlọ́run ló tọ́ especially tó bá jẹ́ pé boys ọlọ́run kó jọ fún yàn ó máa ń dé level jẹ́ pé àti correct ọmọ ọdún mẹ́wàá gan dájẹ́ ẹ̀fẹ́ ẹ̀ so tí ò bá wá sí dádì tó fẹ́ correct ẹ̀ ṣe pé àánú ọlọ́run ọba nìkan ló kù èyí tí bàbá ẹ̀ já àfa àgbọn tó jókòó lójú méjèèjì wọ́n mọ bó ṣe rọrùn tó ká tó wá sọ èyí tí ò tẹ àtúkò tẹ wá já àfa kò tẹ rí bàbá kankan so inú ni máa ń dùn wípé ilé bá ti ẹ̀ afẹ́ fi kọ ha koran afẹ́ kó sọ gbogbo at that point ó fẹ́ kọ́ mọ́ ń kéwú ó fẹ́ pẹ́ǹdì fún rẹ̀ kí lóun náà máa jẹ gbogbo eléyìí wà lórí igbá yẹ so the best solution náà ni pé kó má wáyé ó pè wá ní jẹ́ ó wáyé òun náà ni pé torí tọ́lọ́wọ́n ọba ká mú lẹ́sìn ká mú márèjì wa lẹ́sìn ká pèsè nǹkan tí wọ́n fẹ́ ká pèsè sílẹ̀ fún abẹ́ ọlọ́wọ́n ọba ọlọ́run má fi ohun tá à ń sọ yìí má fi ṣàdánwò fẹ́ nìkọ̀ọ̀kan wa àwọn tó ti fi ṣe àdánwò fún àfihàn wọn káwọn náà nírètí wípé ọlọ́run ọba ní tóun bá dán ẹrú wò tó bá gbà yí pé òun náà lòun dán òun wò tó dẹ̀ sá wá sọ́dọ̀ òun òun ọlọ́run a máa rẹ ẹrú lẹ́kún divorce ẹlòmíì ó lè jẹ́ sábàbí dáadáa fún ọlọ́run á mú kúrò lábẹ́ ọkọ kọ́kọ́ á dẹ̀ fi sábẹ́ ẹlòmíì tó dáa jù lọ so ẹni bá dúró ti àṣẹ ọlọ́run ọba tí ò rántí pé mo jẹ́ nǹkan kan nígbà tó fẹ́ béèrè fún divorce àbí ńgbà tọkọ bá kọ̀ irú wọn lọ́lọ́run máa ń dá sọ́rọ̀ wọn bẹ́ẹ̀. ó bínú lóòótọ́ ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ ó ń béèrè pé kí lọ́lọ́run ọba ní kí n ṣe kí làmẹ́bí ní kí n ṣe. kò rántí pé ọkùnrin kan máa ṣe oúnjẹ ẹ̀yẹ àṣẹ tọ́lọ́run ọba fún lólò yẹn kí lọ́lọ́run ní kí ṣe ló ń béèrè tíró ẹ̀ bá kúrò lé ọkùnrin ọ̀hún tóun náà bá wá ń bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run ọba torí tiẹ̀ lèmi náà ṣe ṣe báyìí á fi ṣe tẹ̀wọ́ sòl àtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run wá fún mi ní tó dáa ju tí mo sọnù lọ ó súnmọ́ kọ́lọ́run dárú ẹ̀ lóhùn ju ẹni tó jẹ́ pé nígbà ìbínú ẹ̀ ààrẹ ẹ̀ nìkan lórí kò rí ọlọ́run ọba sọ abẹ ọlọ́run ọlọ́run má dojú ẹ̀sìn wa rú o màá fẹ́ dánu mí báyìí láti gba àwọn ìbéèrè yín kí n tó lọ síbi ìbéèrè suggestion tẹnìkan suggestion tẹnìkan fún wa ń gbà kan nípa yìí pé five um, five naira ten ten naira tá a bá lè dá láti fi ṣe àránṣe fún ìjòkó nígbà tá a bá máa ní ìdòwò pé kálápòtì kan tá a máa fi sí mo ronú kan àwọn boxes méjì tó wà lókè yìí suggestion box la pè wọ́n but a kì í sábà lò wọ́n fún suggestion torí pé gbogbo nǹkan tá a nílẹ̀ mi ta fẹ́ suggest náà la máa ń sọ síta so bóyá ká sọ ìkànnì wọn kalẹ̀ kó jẹ́ pé ẹni bá ti ní anything tó fẹ́ ẹjọ́ ẹ gbọ́ yín dáadáa o àdáwó ń bìbà yìí pé dandan tó bá ti lówó lọ́wọ́ má lọ halkọ́ o àti ẹ̀fẹ́ mẹ́ni tó fi síbẹ̀ àbẹ́yìn ló fi síbẹ̀ ẹni bá mọ̀ pé ó pẹ́ ṣòwò lára fi síbẹ̀ then umar abdulrahman ṣáwọn àtòsí umar abdulrahman nepa wọn fi ń tòsí ok um, nígbà tí a kan canopy yìí uh, owó tí a rí àránṣe láti fi kàn án kò ká àwọn kankan kan bẹ́ẹ̀ àkọ́kọ́ náà rúfì yẹn fúnra rẹ̀ a ní twelve thousand naira agba ten thousand naira nínú seventeen thousand tó wà umar abdulrahman tó jẹ́ owó halkọ agba ten thousand so the extra two naira yẹn ẹrú ọlọ́run kan ló fi sílẹ̀ náà pé umar abdulrahman tó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó máa ṣẹ́kù nínú àpò naira ibi tá a máa jókòó sí ń ta tá a bá ro oko yẹn ó ṣe tẹ́ni sí tower of mind but àwọn brothers ní ah, àwọn òròpó dáa tó pé ká má cement yẹ cement yẹn máa cost owó so àti yẹn announce náà nìyẹn ọlọ́run ní jẹ́ kó kà wá láyà adẹ̀bí ọlọ́run ọba yìí pé tọ́rọ kọ́bọ̀ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá fi síbí láti fi ṣe tọ́lọ́run kọ́lọ́ǹkà ní bàdà ẹni tí ò wá ní mo bẹ̀yìn torí tọ́lọ́run kó má tì lójú tó ti yé kò sí pé torí pé mi lówó lọ́wọ́ lè mi lọ halkọ̀ kákẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n ba gan ni pàtàkì but láti fi ìjókòó wa rọ̀ wá lọ́rùn la ṣe ń ṣe àwọn ètò wọ̀nyí ọ̀tá àbárówó ṣe bó ṣe wà yìí náà ó ti dáàbò bò wá kúrò níbi òòrùn àtòjò tá a bá ti rúbẹ̀ yẹn a lè tẹ́lí sí i atẹ́gùn wa ń ta jùnú lé lọ a kàn máa ní ìdè nǹkan kan a máa ní láti extend speakers síta speakers méjì tó wà nínú yìí mo rí i pé tá a bá gbèjé tá a bá gbọ́n ọ jáde ẹni pọ̀ nínú líle má gbọ́rọ̀ dáadáa so a máa ní láti ra speakers méjì tó jẹ́ extra táwọn méjì yẹn máa wà níta inshallah ta'ala eh, gbogbo àbátàndá yìí ọlọ́ndàkùn kọ́lọ̀ ń bá wa dá. Um, secondly ah mi ìrántí ẹnìkan ní báwọn ṣe announcement kan mi ń dẹ̀ rántí. okay um, umu Maryam naam umu Maryam tó máa bá wa ṣe rúfta ilẹ̀ fífọ̀ ọkọ̀ ẹ pè mí lálẹ́ àná pé ó bímọ mọ́jú kí ọlọ́run bá ọmọ náà ó mùsùlùmẹ́yẹ ọmọ tọ̀ṣọ́ mi rò pé ó yẹn òun náà bímọ ọmọ yìí ní ọmọ kó jẹ́ kí súnà tètè yá wọn láti kékeré tí ọlọ́run bá ní kí súnà yá wọn mọ́ torí ládá ńlá ni fóbìnrin kọ́mọ máa ti kékeré gbọ́ súnlẹ̀ yìí gbogbo iṣẹ́ tó ń ṣe àmọ́ àgbà commission rọ̀rùn nù sàárè ní kọ́lọ́ má ṣàṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa. announcement pé ẹnìkan bímọ kò tí ì túmọ̀ sí invitation wa pé ẹ wá jẹ àkíkọ̀ o yes ẹ jẹ́ ká yan ṣẹ̀rí súnlẹ̀ ní téèyàn bá bímọ ó pe àwọn tí ó bá jẹ́ ní eré pé kí wọ́n bá wọn jẹun súnlẹ̀ ni ká dà lọ́ọ́bẹ̀ gírí láì jẹ́ pé wọ́n pè wá kò bá kọ́ ọ́ lẹ̀ mu tí ó ti yé a lè sọ àwọn tó bá jẹ́ pé wọ́n jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tá a mọ̀ pé hmm, lágbájá gbàgbé ni kò ń ṣerú mi ni ò ní fẹ́ pè o but generality àwọn èèyàn ìṣe tá a máa ń ṣe tẹ́lẹ̀ ni pé tá a bá ti gbọ́ pé ẹnìkan ní marriage àbó ní akíkọ ó pè wá kò pè wá a máa dà lọ. now lọ́pọ̀ ìgbà ìmúrasílẹ̀ fàlejò tẹ́ni tó lòdì fẹ́ ṣe a máa fẹ́ dàbẹ̀ pé a máa ń yí wọn lọ́wọ́ po a fẹ́ kọjá agbára a lọ marriage kan ní about a week ago ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ ń jẹjẹ ẹlòmíì dẹ́ ń pòṣe tí wọ́n dẹ̀ láwọn ṣe wọ̀límà bẹ́ẹ̀ dẹ̀ ni èrò ya wá ju bí àwọn tí wọ́n pèpè ṣe pèpè wọ́n ṣe pèpè mọ́ lọ so tó bá jẹ́ ni mẹ́wàá nípa wá ká tá a pẹ́ ni mẹ́wàá tá a fún wọn jẹ́ ọlọ́ngbàsọ́lọ́kọ̀ wa táìrò bá pọ̀ alihamudulilayi ara dáadáa ni but kawo ama jẹ tí máa wá òde kiri nǹkan tá à ń sọ so tán bá announce ká kí wọn pé ẹ kú ìwọ ọmọ táwọn bá sọ pé àwọn ní àkíkọ wọn announce àwọn méjèèjì tí mo sọ yìí wọn tí ní kí n bá wọn announce pé káwa jẹ àkíkọ but mo mọ̀ pé lágbára ọlọ́run á ṣe àkíkọ kọ́lọ́ má ṣàgbà sọ́dọ́kọ̀ wọn ẹ jẹ́ ká àwọn questions yìí ṣé wọ́n around no. Um, umu na sakina ok ọjà bá a pín microphone rẹ. àwa táwa nù yàrá ẹ má bínú microphone kẹta ó ní fault um, bàtà bá béèrè question yìí màá repeat ẹ ṣé ṣáàrí contributions contribution ni pé nínú àwọn nǹkan tá a sọ. So, lénìí àbí ta ti sọ sílẹ̀ káráwọn èèyàn kó fẹ́ pò àsákèsí pé ìkan báyìí báyìí báyìí ẹ̀rí tóun mọ̀ takò nǹkan ta mean by contribution ẹ̀ tí ò bá wá sí kagba question twelve thirty rèé àbí we have one hour. okay question now mo bẹ̀yìn torí tọ́lọ́hún tá a bá ń yára wá irú èyí yìí sìn eleven on the dot lábẹ́rẹ̀ tọ́lọ́hún bá jẹ́ ká lè máa tètè dé tá à ń bẹ̀rẹ̀ ní eleven we have a good one and a half hours láti fi sọ̀rọ̀ so à ní enough time láti gba questions wa kájọ ká mú eléyìí ní ṣe èmi náà a máa try nǹkan tó máa ń fa delay tẹ́lẹ̀ engine tó ń fún wa ń problem àti rí solution sí so màá dẹ̀ máa try yẹ pé eleven of the dot i will start um, we have one whole hour now a lè gba questions mẹ́wàá on this side a lè gba mẹ́wàá on this side also. white. Okay. From the room. Um, Umu Fatima, ẹ jẹ́ bá mi kún questions. Ẹjọ́ jẹ́ kí n fún wọn fún ìwà. Ẹjọ́ One, two sẹ́ni zero one two ṣé ìwọ náwó ni three four sísá mi náà number four oyún number five number six number seven number eight. naam number one from the room ẹ̀yin náà lọ́wọ́ tún. aleykum salaam wa rahmatulah. ìbéèrè sísà mi wọ́n ní ní last halkọ̀ àbí kan náà wọn halkọ̀ tó ti wá sẹ́yìn ẹnìkan béèrè yìí pé tóbìnrin bá sọ fún ọkọ ẹ̀ yìí pé ẹ̀ ọkọ̀ mi tọkọ ẹ̀ wá dáhùn pé tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn wọ́n ní ṣé divorce ni wọ́n á dáhùn pé tọkọ bá dáhùn pé tó bá ti jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn ó dáa mo ní divorce ni sísà wa ní àwọn wá bí ẹnìkan léèrè pé nìyẹn wá ní tọkọ bá sọ pé à tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn wípé nínú àwọn statement divorce tẹ bá rántí dáadáa aláàpọ̀ wọn sí oríṣi méjì ìkan tọ́lá kọ̀sọ́rí that is direct word of divorce a níyẹn kò ní ìdí pé kọ́kọ́ sọ pé mo fàníyàn ṣe mi fàníyàn ṣe a ní ìpín kejì indirect one ìyẹn làwọn statement tó jẹ́ pé ó lè túmọ̀ sí divorce ó tún lè túmọ̀ sí nǹkan míì fàtòjúwe máa lọ lé yín àwa ní indirect one yẹn àwọn àfáà ní àfi kó jẹ́ pé ọkọ ní àníyàn pé òun fẹ́ fi tú ìyàwó òun sílẹ̀ tó bá lóun ò ní àníyàn bẹ́ẹ̀ àní sí bẹ́ẹ̀ now ẹ wá gbọ́ ìbéèrè yìí obìnrin wa sọ pé kọ̀ mí sílẹ̀. Si ṣé ń gbọ́ dáadáa kọ̀mítílẹ̀ gbólóhùn kọ̀mítílẹ̀ yẹn ṣé direct nàbí indirect sísà mi máa fọ́lò sísà ò sọ pé àfàjẹ́ máa lọ ilé wa o ohun tó sọ ni pé kọ̀mítílẹ̀ àbí ọkọ̀ náà wá dá lóhùn tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn now téèyàn bá request nǹkan táwa sọ pé tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn kí la máa tu sí. Si pé mo fún ni àbí mi ń fún. so ká ní sísà yẹn ò lo gbólóhùn kọ̀ mí sílẹ̀ ó ṣeé ṣe kí n àgírí pẹ̀lú nǹkan tẹ́nìyẹn sọ. bọ̀ tó bá jẹ́ pé request tẹ́nìyẹn fúnra rẹ̀ ṣe ni pé kọ̀ mí sílẹ̀ tọkọ wá ní tó bá jẹ́ ní tó o fẹ́ nìyẹn ohun tí mo rò pé súnmọ́ jù nínú ìtumọ̀ ni pé tó bá jẹ́ ní tó o fẹ́ nìyẹn o mo fún ẹ ní ní tó o fẹ́ máa lọ ó túmọ̀ sí kíkọ̀ sílẹ̀ lọ́dọ̀ tèmi. bọ̀ tí brọ́dà bá ní kò jọ kíkọ̀ lọ́dọ̀ tòun ẹ kàn án létí pé mo ní kọ̀mísílẹ̀ gangan ni wọ́n sọ pé sísà yẹn béèrè kì í ṣe jẹ́ máa lọlé wa tó ti yẹn sìn nítọ́ba tí wọ́n á sọ àtúnjọ yẹ̀wò lágbára ọlọ́run ọba jazakillah khairan is there anyone who doesn't understand yoruba so i can translate no one fine question number one from the from the parlour here. aleykum salaam wa rahmatulah. ẹ ṣe lẹ́kítọ̀ lọ́lẹ́kan. rí jẹ́ àkíyèsí àwọn promotion yẹn dà. then gbàwo tún àkó òun kawó ní ríjà yẹn gangan. rọjà rọjà ni. ok ìmọ̀ra mẹ́ta yẹn. òun kawó ní asma asma mọ̀ yín pé àsìkò ti tó. ok ẹ ṣàgbọ́n yẹn nù yàrá wọ́n ní báwo la ṣe máa ka ìmọ̀ra mẹ́ta yẹn tá a fi mọ̀ yí pé àsìkò ti tó. supposing wí obìnrin parí nǹkan oṣù lánàá ó ti mọ́ra lénìí let's say the first of january as an example between now and ìgbà tó máa bẹ̀rẹ̀ nǹkan oṣù míì tọkùnrin yẹn ò tí ì súnmọ́ nínú ìmọ́ra yẹn ọkọ̀ yẹn láǹfààní láti sọ yí pé mo kọ̀ ẹ́ tó bá ti wá sọ pé mo kọ̀ ẹ́ ń sìn this is ìmọ́ra àkọ́kọ́ àbí tí obìnrin yẹn bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù a ti ka ìmọ́ra kan nìyẹn lẹ́yìn tó ṣe nǹkan oṣù yẹn tó bá tún mọ́ra ó ti wọ ìmọ́ra kejì between ìmọ́ra kejì yẹn àti another menstruation tó máa tún mọ́ra kìíní yẹn ti súnmọ́ gẹ́gẹ́ tó tọkùnrin ò bá yára gbà padà tó bá ti fi wọ ìmọ́ra kẹta kò lè gbà padà mọ́ ó lè fẹ́ padà ní pẹ̀lú akdun nìka tuntun ṣó clear alhamdulilayi. Question number two from the room. Ẹ jẹ́ kí n gbà kíyèsí sí nǹkan kan o. Ìmọ̀ra tí mò ń sọ yìí, mo ní obìnrin parí nǹkan oṣù lánàá, ó bẹ̀rẹ̀ mọ́ra lénìí. Ó lè jẹ́ pé ìmọ̀ra gan ti fẹ́ parí ọ̀la ló máa bẹ̀rẹ̀ menstruation. Kọ́kọ́ sọ pé òun kọ́ lénìí ṣé ti yẹ yín ìbá díẹ̀ ọjọ́ kan tó kú nù mọ́ra yẹn ìmọ́ra kan náà la máa kà ẹ jẹ́ ṣó clear fine question number two from the room aleykum salaam. ẹni mi gbọ́ question ẹ má bínú. wọ́n so irin mọ́ níkùn ẹ̀yìn nǹkan tí wọ́n gbà lérò ni pé pẹ̀lú yìí tí wọ́n ṣe yẹn kò ní ní ìtọ́jú yẹn mọ́. sọ́rí mò ń bọ̀. Naam. ok ìbéèrè sísà wa rèé wọ́n ní ẹnìkan nídìí iṣẹ́ abẹ aleykum salaam nínú alhamdulilah yahdikum nallah wa yusuf balakum wọ́n ní arábìnrin kan nídìí iṣẹ́ abẹ nínú láti fi dẹ́kun àìlera tó ń ṣe wọ́n wá júwe ọ̀dọ̀ ẹnìkan fún un bíyẹn ò ṣeṣẹ́ abẹ ìyẹn ṣe nǹkan míì tí ó nígbàgbọ́ pé tóun bá ti ṣe kò ní í wulẹ̀ ní ìdí iṣẹ́ abẹ yẹn mọ́ kí wàá lẹ́nu yẹn ṣe wọ́n lẹ́nu yẹn ní kó ṣí inú ẹ̀ wọ́n wá fi ẹyin ẹyin egg wọ́n fi lé orí ikùn ẹ̀ nígbà tó yá nǹkan kan rùn jáde tí wọ́n sọ pé òun ni wọ́n fẹ́ ṣe operation fún yẹn tó ń gbà tí nǹkan yẹn ti rùn jáde yẹn ẹnìyẹn ò ní ní ìdí operation yẹn mọ́ àbíbẹ̀kọ́ na sista wa ń béèrè pé ṣé kò jọ shirk tó bá mọ níbẹ̀ ṣe sọ yìí mi mọ ní shirk ṣùgbọ́n ẹgbọ́n mi dáadáa èmi ò ní advice anybody pé kó ṣe irú yẹn ó wá ló ti tó dúró fún operation tó yẹ kóun ó ṣe ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan kan wà tí ẹni tó ń ṣerú eléyìí tóun fi tó sọ pé òun fi mọ́ lára yàtọ̀ ṣé nǹkan tẹ́lẹ̀ náà sọ nìyẹn. wọ́n dẹ̀ ṣe test wọn ò dẹ̀ rí nǹkan kan ó sì wà ń bẹ̀. ìgbà tó ṣe kíní ẹ̀ tó ń kọ́. ẹ ṣé kí lọ tún test mi ṣe wọn ò wá rí nǹkan kan tó ṣé ẹ̀yin náà ń gbọ́ ìbéèrè yẹn ṣẹ́rí èyí tó fojú hàn wá tẹ̀ ń gbọ́ òun ni pé wọ́n fi ẹyin lé lórí ikùn ẹyin yẹn dẹ̀ bo ohun tó ń ṣe mọ́lẹ̀ wàláhì tó bá mọ níbẹ̀ yẹn ni mọ́ ní shirk ṣùgbọ́n ó súnmọ́ kí nǹkan kan wà tó jẹ́ shirk tẹ́ni ẹ̀ ń ṣe tí ó hàn sí wa kó wáyé tó ti yé sìn so ni mo ṣe ń àdá sí pé èmi ò ní gbà wá nímọ̀ràn ká lọ sọ́dọ̀ irú àwọn ẹni wọ̀nyẹn torí pé it is most likely kí wọ́n máa ṣe àwọn nǹkan bí ẹbọ tí ò ní hàn sí wa ẹ jẹun pín lápèjúwe àwọn èèyàn kan wà tí wọ́n máa ń to egungun àìrẹ́kọ̀ọ́ téèyàn bá lọ sọ́dọ̀ wọn ẹsẹ̀ tí ó rọ́ àbí tó kán òun làwọn máa tò tó yẹ pé ẹni tí wọ́n ń to ẹsẹ̀ á mọ̀ pé wọ́n ń tò ó. àwọn kan wá wà wọ́n ní wọn ò ní fọ́ ọkàn ẹsẹ̀ tó rọ́ wọ́n á ní kí wọ́n ra ẹdìẹ wá wọ́n á describe irú ẹdìẹ táwọn fẹ́ ẹdìẹ yẹn ọ̀gángan bíi kẹsẹ̀ ẹni yìí ti rọ́ déédéé ibẹ̀ ni ti rọ́ ẹdìẹ yẹn náà lẹ́sẹ̀ ẹsẹ̀ ẹdìẹ yẹn náà wá wọ́n ní pẹ̀lú nǹkan tí wọ́n ń lò ẹsẹ̀ èèyàn wa tí ó kàn yẹn tí wọ́n tọ́ba ló ń jẹ́ kò ní í jọ wá lójú pé ó pọ́síbù kó jẹ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ohun tó bá jẹ́ náà ló tọ́ àkọ́kọ́ náà kéèyàn kán dábà lẹ́sẹ̀ for that purpose ó yapa sí ohun táwa mọ̀ tètìyé then kò ṣeé ṣe káwọn ẹni ẹ má láwọn nǹkan kan àbí míì tí wọ́n ń ṣe tó jẹ́ ìṣe shirk bó tiẹ̀ jẹ́ pé kò fojú hàn wá sọ bá bí wá léèrè ohun tá a máa sọ ni pé àárí ìṣe shirk ṣùgbọ́n à ń páyà pé ó súnmọ́ kí shirk kan wà tí ò fojú hàn wá láṣẹ máa ní káwọn èèyàn kóra ró wàláhùn àlàm ẹ ṣó clear question number two from here aleykum salaam. ẹ lò ó ẹ tan kínní yẹn ó wà on ok mo ń bọ̀. ó yá. náà. sàmà lè. aleykum salaam. pásítọ̀ tí mo fẹ́ béèrè ni pé ẹni tí ìyá àti bàbá ẹ̀ wọ́n dà fọ́ sí divorce wa yóò láàrin wọn so sísà tí wàá dàgbà kò sì gbé ní àárín ọ̀dà àwọn parents ẹ̀ o ìyá wa ló ń fẹ́ màmá tí wàá lọ fẹ́ christian ó wá lóun fẹ́ kó máa wá bóun ní táìmù ọdún àwọn láti wá ẹ̀fọn káwọn sísà kan wá sọ wípé kò bójú mu tó wípé kò lè lọ sọ́dọ̀ àwọn màmá ẹ̀ láti lọ jọ́sìn bí wọ́n sọ pé gbàtẹ́ pé ẹlẹ́tọ̀ ẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́ kó lè jẹun bẹ̀ ṣé aburú wà ní pé kó jẹun wọ́n jọ ẹ̀ ìyẹn níjọ ọdún wọn. Um, generally oúnjẹ àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ tí kì í bá ti ṣe oúnjẹ tó nídìí pé wọ́n ń dùn nǹkan ọlọ́run ọba ṣe ní halal ìrẹsì wọn ẹ̀wà wọn búrẹ́dì wọn ṣètìyé tó bá ti nídìí nǹkan tí wọ́n ń dú ọlọ́run ọba ṣe ní haram àfi tí wọ́n bá jẹ́ ahlul kitab ìyẹn christians or jews bó ṣe wá ṣe ní halal yẹn àwọn àáfàá pín sí ìpín méjì lórí pé halal sọlọ́wọ́n bá pè é halal náà ni nígbà tí wọ́n ń ṣọdún àtìgbà tí wọn ò ṣọdún ṣó ti yé which means bá a ṣe lè lọ kí wọ́n lé wọn ká jẹun bẹ́ẹ̀ náà la ṣe lè jẹ́ tí wọ́n bá láwọn ń ṣe ọdún easter àbọ̀dún christmas àwọn kan náà àwọn àfa sọ àwọn kan náà àwọn àfa wọn ni rárá oúnjẹ wọn jẹ́ halal tọ́lọ́wọ́n bá sọ yẹn oúnjẹ tí wọ́n máa ń sábà sè anytime ṣùgbọ́n yìí tó bá jẹ́ pé wọ́n dìídì fi sọrí nǹkan kan pàtó bí àwọn ọdún ẹbọ wọn wọn ni rárá ìyẹn ò sí nínú ẹ̀ ara kò sí nínú ẹ̀ yẹn làwa gbàgbọ́ la ṣe máa ń sọ fáwọn èèyàn yìí pé tó bá jẹ́ oúnjẹ christmas oúnjẹ easter kí wọ́n yẹra fún un kí nìdí mùsùlùmí gan-an tí wọ́n láàlẹ́ jẹ́ńjẹ́ láìsí ẹ̀ béèrè tí mùsùlùmí bá lòun fẹ́ ṣe ọdún kan tó bá jẹ́ dún ẹbọ tó torí ẹ̀ pẹran ìpè lóòótọ́ ustaz lòun nídìílé àwọn dájú òun ń ṣe kó má ṣọdún oòrò òun fẹ́ràn ti dájú òun léyìn pẹ̀lú ọdún oòrò tó ń ṣe ó wá pa ẹran wá pè é sísà kí lẹ rò wáyé ṣèlú mùsùlùmí ẹni tó pa ẹni tó palé lórí fine ọdún oòrò àtọ́dún ẹni tó ní ọlọ́run parọ́ ó ló lóun òbí ma pé irọ́ ni àwọn ọmọ ọmọ ẹ̀ àwọn dẹ̀ ń ṣe àkíkọ̀ ọmọ ẹ̀ wọ́n wá pè yín ká wá jẹ́ ṣé ti yé abala táwọn àáfàá kan wò ó tán gbà wò ó tán fi ní ẹ má jẹ́ tó bá jẹ́ tọdún wọn nìyẹn ṣùgbọ́n pé sáwọn àáfàá kan àfẹ́pá lè jẹ́ bẹ́ẹ̀ ni àwọn àáfàá kan àfẹ́pá lè jẹ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé tí mò ń ṣe láàárọ̀ yìí ẹ rí i pé mò ń sọ pé àwọn àáfàá kan sọ báyìí àfa kan torí mi ní fẹ́kẹ́ gbọ́ pé àfa kan sọ nǹkan kan ní àwọn oníbídíà ni àwọn àfa kan wà tí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí àtàlàyé ó jẹ́ kọ́kàn tí wá balẹ̀ sí ọ̀rọ̀ àwọn àfa tí wọ́n ní ká má jẹ́ tó bá jẹ́ tọdún wọn ṣùgbọ́n any other day a lè lọ kí wọn ká bá wọn jẹun allah knows best. ìyá ó yé mi torí ọdún èyí tí wọ́n tán sè nítorí ọdún tó ti yé ń kò lẹ́tọ̀ọ́ ká bá wọn jẹ́ tó ti yé ṣùgbọ́n àní kó kọṣẹ́ fún ìyá ẹ̀ tó ti yé sìn allah knows best question number three from the room. Now, question number three from here, please. jazakillah ọ̀fẹ́rẹ̀ ẹgbẹ́ béèrè yìí wọ́n ní sísà kan non-muslims làwọn òbí ẹ̀ nàṣọ́ra ni wọ́n ọlọ́run wá fi islam wu òun ó wá fẹ́ ṣe islam ó ti ń ṣe é wọn ò wá gbà láàyè kó lo hijab nílé wọn kódà wọn máa ń fi tipá pa láṣẹ pé kó kúnlẹ̀ kí pásítọ̀ gbàdúrà lé lórí ní ìtẹ́mi ẹ̀kọ́ ó wá ń béèrè pé lákòókò tóun wà nílé àwọn òbí òun yìí ṣé gbà láàyè wà pé kóun má lo hijab tó fi máa di àkókò tóun máa bọ́ sílé ọkọ òun tóun máa láṣẹ àti ṣe ẹ̀sìn bọ́lọ̀ ń ṣe fààyè gba òun ṣé béèrè yín ni àbí náà ẹ gbọ́ dáadáa ṣe mọ̀ yí pé òjíṣẹ́ ọlọ́run bá sọ yí pé gbogbo mo gbà kò sí fún ẹ̀dá ọlọ́run ọba kan lórí ẹ̀dá ọlọ́run kan àfi tó bá pàṣẹ nǹkan tako àṣẹ ọlọ́run ọba gbogbo alámọ̀yàn àbí fine ṣùgbọ́n a máa ń fi ìkìlọ̀ kan sí ìkìlọ̀ yẹn ni wípé ká bu déédéé nǹkan tá a bá rò pé pa wá ká èyí tí pa wa ò báyìí tí ì kà á tá a dẹ̀ mọ̀ pé bákan lọ́lọ́run ọba pàṣẹ tó bá bí wá léèrè àní dáhùn nídáhùn tó ṣó pé kì í ṣọ̀ràn yàn a máa dáhùn nídáhùn pé bẹ́ẹ̀ ni àṣẹ ọlọ́run ni ṣùgbọ́n ipá mi ò tí ì ka ẹ jẹ́ kí n túbọ̀ pọ̀tọ́rẹ́ ẹni tó fẹ́ lo jilbab nílé wọn àwọn òbí ẹ ní tó o bá fi lè wọ̀ ọ́ kó o dẹ̀ wálé gbà síta ìwọ́dẹ̀ ni wàá máa sanwó skul ẹ ìwọ́dẹ̀ wàá máa bọ́ra ẹ ó wá rí assistance wípé tóun bá fẹ́ ṣe àwọn nǹkan wọ̀nyí òun rí àrànṣe bóyá àwọn alùsùnà kan wọ́n rẹ́dì láti assist láti fi nǹkan wọ̀nyí rọ lọ́rùn ó wá ní ẹ̀yin òbí àṣẹ ọlọ́run ọba ni pé kí n lò ó pẹ̀lú gbogbo wáàsí tútù tó ṣe fún wọn wọ́n lè àwọn kọ́ ẹni yìí wá fara balẹ̀ títí pé ẹ̀mí wọn máa rọ̀ ẹ̀mí wọn ò wá rọ̀ lórí ẹ̀ ó wá dìsáyẹ̀ pé kóun wá ràn ṣe lọ sọ́dọ̀ àwọn ọmọ ìyá òun tí wọ́n láwọn ṣetán láti ran òun ṣe yẹn. lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfàlẹ́ wa wọ́n á ní wọ́n ti jẹ́ kó tako àwọn òbí ẹ̀ wọ́n á máa gbé ṣépè bẹ́ẹ̀ dẹ̀ ni èpè ò bá torí pé àṣẹ ọlọ́run ọba ó ṣíwájú àṣẹ òbí tó bá ti jẹ́ nǹkan tí wọ́n pa wá láṣẹ pé ká ṣe nǹkan tó tako àṣẹ tọ́lọ́run ọba pa wá tó jọ́ràn ọ̀yàn ni àfi tó bá jẹ́ pé nǹkan tọ́lọ́wọ́n bá pàṣẹ yẹn kì í ṣe ọ̀ràn yàn tó ti yé tó bá jẹ́ mustahab ọlọ́run fẹ́ ká wá ìyọnu wọn nípa gbígbé mustahab sílẹ̀ nǹkan tó jẹ́ mustahab lóhun tó jẹ́ pé inú ọlọ́run gbádùn sí tá a bá ṣe é ṣùgbọ́n tá a bá ṣe é kò síjì àfẹni tí ò ṣe é ṣùgbọ́n nǹkan tọ́lọ́run bá tó pàṣẹ pé ẹni tí ò bá ṣe ìyá wà fún ọ̀ràn yàn nìyẹn a wáyọ̀ nú òbí látara ìbínú ọlọ́run ọba nípa kíkọ àṣẹ ṣùgbọ́n àlàyé tá à ń ṣe rèé ẹni tó fẹ́ tẹ̀ láṣẹ yẹn ó ti rí àrùn ṣe wípé àwọn báyìí ó dúró tí òun kò ní í jẹ́ kóun tiẹ̀ máa la pé òun kúrò nílé tóun bá kúrò nílé lágbára ọlọ́run ìyẹn ò ní kọ́mọ yìí má ṣe ojúṣe sáwọn òbí ẹ̀ tọ́lọ́run bá ti fóun náà níyọ̀ǹda. ẹ wá wo ìdàkejì sísítà tí wọ́n pa aláṣẹ kó lo jìlbà tó gbọ́yé pé ọ̀ràn yàn ni kò wá ríbi kankan tó lè sá lọ kò sáràn ṣe nípa ẹ̀kọ́ ẹ̀ kò tiẹ̀ sẹ́ni tó lè bá gbọ́ bùkátà ó wá ní tó bá jẹ́ ikú òun ṣetán láti faradà ó wá kúrò nílé. ìgbà tó kúrò nílé kò ríbi sá lọ kínní yìí wá sun dé kọ̀ǹdíṣọ̀n pé nígbà tó tiẹ̀ máa wá yá ìmáàní ẹ̀gán lè fẹ́ tara ẹ̀ bàjẹ́ nígbà tẹbi bá pa tí ò rí ẹni tó máa bọ nǹkan tẹsán islam tó torí ẹ sákúrò ńlé ní kó má ṣe òun gan rẹ́dì láti para ẹ̀ ṣe é kó ba lè jẹun ẹ rí i pé aburú kan ló sá fún ìkan ló tún lọ kó sí àbẹ́ẹ̀kọ́ òun làwọn afáṣe máa ń kì wá ń lọ yìí pé ọ̀ràn ọ̀yàn ò ní máa jọ kò ní yé máa jọ̀ràn ọ̀yàn ṣùgbọ́n èèyàn á wo èwo ni pàmì ká tí pàmì ò bá wá ká mò ń mánéjì lẹ́bù tí mo wà màá máa wá bẹ ọlọ́run pé ìwọ ọlọ́run má jẹ́ ń kú lórí lẹ́bù yìí o kí n bá bọ́ sáàyè tèmi màá ṣe bọ́lọ́run ọba ṣe fẹ́ táìm tílẹ̀ wá fún wọn mi mo ṣe bí mánì mi ṣe gbà mọ́ ṣùgbọ́n mi ò ní wọ ẹni tọ́lọ́run ọba ní kó ráhùn ṣe láti ṣe bọ́lọ́run ṣe fẹ́ mi níwò níwò aláṣejò mi ò dẹ̀ ní fúnra mi ní excuse pé nígbà tí mo ti lé yẹn anytime tó bá wá béèrè question kan sọ pé a ah, ah, kò le tó yẹn nàá bẹ́ńgìl bá ṣe bí Obi Obi òbí èèyàn gbọ́dọ̀ pobí ṣeré rárá èèyàn ti ń sọ lódì nìyẹn so ìdáhùn wa fún sísà yẹn rèé tá a bá rí nínú àwọn ọmọ ọ̀yá ẹni tó lè ṣàránṣe fún tí òfin ní màlá tó bá torí ẹ̀ fẹ́ kúrò nílẹ̀ àwọn òbí ẹ̀ àwọn ò ní tọpáṣẹ òbí síwájú àṣẹ ọlọ́run ṣùgbọ́n tó bá rí i pé ìfaradà yẹn òun ò lè ṣe kó fara mọ́ bọ́lọ́run ṣe ní kó lè ṣe mọ́ nílé wọn kó wá bẹ ọlọ́run ọba pé kọ́lọ́run jẹ́ kóun gùn lẹ́mìí láti lè gbé ìwọ ọlọ́run ọba tóun bá dé ilé ọkọ ẹ̀ ṣúklíà fine ṣé lórí eléyìí gangan. ẹ gbọ́ ẹ lábẹ́ ìbéèrè wọ́n ní ṣe bí wọ́n sọ pé kò lẹ́tọ̀ọ́ fóbìnrin láti lọ gbé ibòmíì àfi kó jẹ́ lábẹ́ àwọn mahram ẹ̀ tó bá kúrò lọ́dọ̀ àwọn òbí ọ mahram bí ẹ̀gbọ́n bí àbúrò làmọ̀ kó lè gbé mi ò mọ ẹ̀rí tó sọ bẹ́ẹ̀ ohun tá a mọ̀ ni wípé ọ̀dọ̀ mahram nìkan ló ti lè yọ outer garment yẹ tí ó ti yé tó bá ń gbé lọ́dọ̀ ẹni tí kìí ṣe mahram tí kìí ṣe wípé ìbágbépọ̀ wọn ó pọn ní dandan fún pé láti máa expose nǹkan tọ́lọ́wọ́ expose fún àmọ́ ní haram ṣókílíà alhamdulilah question number three from here aleykum salaam wa rahmatulahi wa barakatuh ṣé àyìnlẹ́ni question tẹ́lẹ̀ Okay. Okay. gùn yẹn. tò tó bá jẹ́ pé àwọn òbí tó jẹ́ pé wọn ò gbà wípé kó kúrò nínú ilé yẹn tó ò pé ọmọ inú ilé yẹn ni kò dẹ̀ dàbí ṣé kò jẹ́ àràm fún un pé kó wá jáde kó wá kúrò níbẹ̀ kó ní látàrí pé wọ́n gbà òun láàyè níbì kan. Yeah tó bá jẹ́ àwọn òbí tí wọ́n pọ́n dandan fún pé kò gbọ́dọ̀ jáde nu lé yẹn. bẹ́ẹ̀ni àbí. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ pọ́n dandan pé ntọ́lọ́wọ́n bá sọ pé ó gbọ́dọ̀ lò yẹn kò gbọ́dọ̀ lò ó. bẹ́ẹ̀ni. ó wá ráàyè níta tó ti máa ṣe ntọ́lọ́wọ́n bá pa aláṣẹ kó ṣe. abẹ́ẹ̀kọ́ ẹ má tẹ̀jẹ́ ká ti hijab ṣe example. kí ni àtọ̀ láàrin ọlọ́run pa aláṣẹ kó lo hijab àti ọlọ́run pa aláṣẹ pé kó kírun is there any difference? sísà mi mò ń béèrè ni o.

now so the question is this ó wà lábẹ́ àwọn òbí àwọn òbí láwọn ò tiẹ̀ rí scarf lórí ẹ̀ àbí ṣé ẹ̀jọ̀ ọdún kọ́tẹ́ ń sọ ok wọ́n fẹ́ kó lo scarf wọn fẹ́ kó lo hijab tó máa gbogbo àyẹ̀ ní kọ́ọ̀bù yìí ṣe wájú lọ́dọ̀ tiwa noel ṣe rí nígbà tí mo dáhùn question yẹn èmi dáhùn mo dẹ̀ yan mo ní nǹkan tó bá jọ ràn án yàn lọ́dọ̀ tèmi bíbojú kì í ṣọ̀ràn yàn but anything tó bá jọ́ràn yàtọ̀ lọ́hùn ẹ lè quote me anywhere tó mo sọ pé nǹkan tó bá jọ́ràn yàtọ̀ lọ́hùn téèyàn dẹ́ rí àràn ṣe pé tó bá kúrò lábẹ́ àwọn òbí ó lè rí ṣe wípé ká yapa sí àwọn òbí yẹn kì í ṣe kó wà pàmítìbù ó ti ẹ̀fẹ́ ìjọ́ràn ọ̀yàn fẹ́lẹ̀ yẹn tó ti yé sìn tóun bá wá rí pé òun lẹ òun ò lè da àwọn pẹ́rẹ́ǹtì òun nù òun ló lẹ kì ṣe ustaz kan ló sọ fún pé ìwọ̀ òbí ìwọ̀ òbí ìwọ̀ òbí a máa wá tẹ àṣẹ ọlọ́run ọba mọ́lẹ̀ no but tó bá jẹ́ ní cob is a different thing so ẹ gbọ́ mi dáadáa mi ò sọ pé ẹni tí wọ́n bá ní kó bojú kó lè já kúrò ńlé nítorí ojú bíbò torí lọ́dọ̀ tèmi ojú bíbò agbẹ́wá ló ń gbẹ́ dáadáa ni kì í ṣọ̀ràn yàn but anything tó bá jọ̀ràn yàn tọ̀ lọ́hùn hijab ni o ìrún kíkí ni o àtàwọn nǹkan míì tó jọ ọ́ ṣó lè torí ẹ̀ kúrò ńlé tọkàn ẹ bá balẹ̀ síbi tó ń lọ bẹ́ẹ̀ ni you may quote me on that now question number three from here now bisimilah. àmàlẹ́ lórí ọ̀rọ̀ tẹ̀sí sọ yẹn. ṣé ẹ nọ́mbà yín. Naam ṣe pé ó kàn ó sì máa ń wù ẹ̀kọ́ kó máa ń yọ lọ́lé pé wọ́n ṣe bó ti máa ń pọ̀ jù náà bẹ̀jẹ̀ pápá náà ó máa ṣe sára mọ́ nílé ó máa ń ní lọ́dọ̀ wọn tó máa jókòó pẹ̀lú wọn ó kàn nígbà wọn wá káàkó kó fi kí mi kí wọn bẹ́ẹ̀ yẹn ìgbàdà ìṣe tó nífẹ̀ẹ́ ọgbà lójú ọ̀nà àti kó tọ̀. now ẹ gbọ́ ìbéèrè yìí lábala yìí tá à ń fà yìí náà ni ẹni yìí fẹ́ kírun fọlọ́wọ́n ọba àwọn òbí yóò gbà láàyè àìbẹ́ẹ̀kọ́ kò lè ṣàlùwàlá kò lè kírun lọ́dọ̀ àwọn àfa tí mò ń sọ yẹn àwọn àfa eh, òbí olùlùbí wọn á ní kó má kírun kó má ṣe kankan àwa ní tí wọn ọba jẹ́ kó kírun tó bá rí garanti wípé máa bọ̀ lọ́dọ̀ mùsùlùmí tó ti máa rírun kí kí ni nǹkan tá à ń pè ní hijira táwọn ẹni àkọ́kọ́ ṣe kí ló fi àtọ̀ sí ìta ń sọ yìí. bọ̀ torí pé àwa gan ò jọrú àwọn tó yẹ ká jọ àwọn àránṣe yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà lẹ a lè ṣe fáwọn èèyàn òun ló fàkóbá bọ̀ káwá rẹ̀ ń tó wá kúrò ńlé nítorí pé ó fẹ́ dáàbò bẹ̀ sí ẹ̀ ìyẹn gan kọ́ nìkan tí ọlọ́run ọba kọ̀ ìtọ́lọ́run ọba kọ̀ ni pé ká ṣe síọ̀ sáwọn òbí lórí nǹkan tí kì í ṣe ọ̀ràn yan ọ̀tọ̀ lọ́rùn àbíyànkọ́ anybody toru sísà tá à ń sọ yìí sìn kí ló yẹ kó ṣe òun rí póun lè sá kúrò nílé àwa ni bóyá kó kírun ẹ̀ bẹ́ẹ̀ láì lo ohun tó jẹ́ ọ̀ràn yàn yìí bẹ́ẹ̀ ni tán bá du wálé rà á ní bẹ́ẹ̀ ni lópin ìgbà tó jẹ́ pé kò láǹ kò síbi tó fẹ́ sá lọ àwọn tó fẹ́ lọ sábà gan àwọn gan rẹ́dì láti gbà á ó dẹ̀ fẹ́ kírun kò dẹ̀ láṣọ tó le gbogbogbò ara ẹ̀ ìbá nǹkan tó bá bò nínú ara kọ́lọ́n ṣàmójúkúrò fún wa a ní sọ pé òun ẹ̀ ò gbà ṣó clear torí àwa gan tí wọ́n pa láṣẹ pé ká bo gbogbo ẹ̀ tá a bá ní nǹkan tá a máa fi bò ó ni tá a bá ní nǹkan tá a máa fi bò ó ìyẹn ò ní ká má kírun condition tá a wà. yes question number four three yes question number three now. asalaamualeykum wa rahmatulahi wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. gbogbo èbìtì mi ni mi ń dà. kí ni mi ni ń dà jazakillahu khairan ọmọ wa béèrè ó ní kí ni tuma ìdá kọ́lọ̀ ń ṣàmójúkúrò fún mi tí n bá ń sọ̀rọ̀ ńgbà míì mo ti máa ń gbàgbé pé gbogbo wa kọ́ ni agbọ́lárúbáwá gbogbo wa kọ́ la láǹfààní ilé kéwú àwọn gbólóhùn kan wà tí mo máa ń rò pé ah everybody ló ti mọ̀ túmọ̀ ẹ̀ tí ò dẹ̀ yẹ bẹ́ẹ̀ tá a bá ń sọ yorùbá ká tíra láti rí i pé a máa fi nǹkan míì là á ìdá ìtumọ̀ ẹ̀ tọmọ ìbéèrè òun rèé tí ọkùnrin bá sọ fún ìyàwó ẹ̀ kí lorúkọ sísà mustrafat ok sori tí ọkùnrin bá sọ fún ìyàwó ẹ̀ yìí pé òun ti kọ́ ọ́ ṣé òun gbọ́ dáadáa ọlọ́run sọ yìí pé kóbìnrin yẹn kó má kó ẹrù kúrò lé ọkùnrin yẹn immediately kó ṣe sùúrù fún nǹkan bí oṣù mẹ́ta tó ti yé so period oṣù mẹ́ta tó fi máa ṣe sùúrù yẹn òun là ń pè ní ẹ̀dà tó ti clear alhamdulilah jẹ́bákìlá ọ̀kẹ́rẹ̀ ní yorùbá ẹ sísá wa kan ń béèrè wọ́n ní ṣé kò ní yorùbá ni tá a lè fi pè é ṣẹ́rí àwọn gbólóhùn tá a lè rí tó ṣe déédéẹ̀ ní yorùbá ó pọ̀ kí ni reason a ní nǹkan tó jọ ní ìṣẹ̀dálẹ̀ yorùbá tába ti láàkọ obìnrin ó kúrò lé náà ni ṣùgbọ́n a lè wá nǹkan tó lè súnmọ́ ìtumọ̀ yẹn bíi pé àkókò ẹ suggest ṣẹ́rí tí n bá sọ ní yorùbá á tún ní ìtìtúṣe máa tú u torí pé kò sínú ìpìlẹ̀ yorùbá so a rí àwọn gbólóhùn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ la ṣe máa ń yá jẹ̀gbátú ọ̀dẹ́dẹ lárúbáwá lò bọ̀tá bá ti wá gbọ́ bẹ́ẹ̀ ẹni tí ò bá yé torí tọ́lọ́run ọba kí wọ́n bí mi léèrè mo ṣe wá àti lágbo kan di kan recently mo ń lo gbólóhùn shirk shirk shirk àwọn bàbá kan wá bí mi léèrè ustaz kí ló ń jẹ́ shirk ẹni tó béèrè gangan gbọ́ yé ó mọ̀ pé ọgọ̀rọ̀ àwọn tó wà ní abẹ́ tent lọ́jọ́ yẹn àwọn tí kì í wá sí halkọ́ wọ́n lè má rí wá àti àlùfínà gbọ́ débi kí wọ́n mọ̀ tó mọ shirk mo ń láti máa ṣàlàyé pé èyí tó jẹ́ shirk rèé so anytime tá a bá ti lọ à ń gbólóhùn tó bá jọ bẹ́ẹ̀ ká béèrè àlàyé ẹ̀ ìzákìlá question number four from here àbí kò sí question mọ́ oh fine from here ńkọ́ aleykum salaam bisimilah number number four. question mi gbàdá yìí sọ̀rọ̀ lórí mímọ mú witness. naam. fún tọ́lák àti dóbóyá tí ọba ṣe dìbò. rọjà. ẹni pé àwọn ọ̀ràn èèyàn kan wà tó yẹ pé bóyá kò ẹ ṣáà máa wọ̀ ẹ̀sán kan wá pé tó kí wọn bá ṣe bóyá kò bá nǹkan jẹ́ kó mọ́ àwọn pé inú súrádù sọ́láàt hmm. ọlọ́run sọ wípé bóyá táwọn obìnrin bá ti fẹ́ tí àsìkò ìdá àwọn bá ti fẹ́ parí bóyá kọ́kùnrin gbà wọn padà tàbí kán jẹ́ kán máa lọ tó bá gbà pẹ̀lú ẹlẹ́rìí méjì. bẹ́ẹ̀ni. mo dẹ̀ gbọ́ mú ká ìwé kan tán ní kí bí àwọn sọ́lá bí àjì majority nǹkan tọ́lọ́run bá ti sọ ọlọ́run pa wá láṣẹ pé ká ṣe ọ̀ranyàn ni so ṣé statement yẹn òun ṣe ọ̀ranyàn lẹ́ ń sọ yìí. jẹ́sàkìlá ọ̀kan ṣé àwọn táwọn ní ọ̀la question yẹn ó dábẹ́ ṣe béèrè mo ṣe àlàyé kan bóyá ẹ̀ fọ́lù àlàyé yẹn mo ní nǹkan máa ń jẹ́ ọ̀ranyàn tí ò ní jẹ́ májẹ̀mú fún validity sísámìnà. Si ṣe àṣẹ ọlọ́wọ́n ọba nípa pé téèyàn bá fẹ́ yára ẹni lówó ṣe wà wẹ́à ṣó ní ká mú ẹlẹ́rìí àbí kò ní ká mẹ́lẹ́rìí in that case téèyàn bá sọ́dọ̀ yín sìn tó bá yáwó tí ò mẹ́lẹ́rìí wá <clears throat> tẹ́ bá yá lówó yẹn ṣé transaction yẹn valid àbí kò valid. ó valid. are you sure? are you then saying pé ká mú ẹlẹ́rìí yẹn tọ́lọ̀ ń pa aláṣẹ yẹn kò important ó wà important nǹkan uh-huh. bí there is lórí ìyẹn náà mo gbọ́ àdìs gangan nígbà tó sọ pé àwọn kan wà tó yẹ pé ọlọ́run bọ̀ nígbàdúrà wọn ara wọn ni ẹni tó yẹ pé ó yáyàn lówó kò mọ ẹlẹ́rìí bóyá ìgbà tí ọ̀rọ̀ owó yẹn wá ṣẹlẹ̀ bóyá wá ń ṣàdúrà lórí owó yẹn pé bóyá mo rántí àdìs yẹn wọn ni mo mọ bóyá ẹ wà bẹ́ẹ̀ of that àdìs. fine èmi mọ àdìs yẹn ìyẹn ò tí ì sọ pé kò valid now repercussion àìmọ́lẹ́rìí lẹ́yìn sọ yẹn nínú repercussion àìmẹ́lẹ́rìí nínú repercussion ẹ̀ ni pé àìmẹ́lẹ́rìí yẹn á máa dá àríyànjiyàn sílẹ̀ àìbẹ́ẹ̀kọ́ but tábà ní kò valid ìtumọ̀ kò valid ni pé ẹni yẹn ò tiẹ̀ ẹ̀ lẹ́tọ̀ọ́ láti béèrè owó yẹn lọ́wọ́ ẹ̀ torí pé owó tẹ ẹ yá transaction yẹn valid. ẹ nǹkan tí mo wá ń bèèrè nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ ni pé ṣé kò ń ṣe pé bóyá by doing that èèyàn ń ti ọ̀rọ̀ ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan pé kínní àbí báwo. ok. bàbá ẹ pé ọlọ́run sọ ni pé ẹ ṣe báyìí. now jazakillah khairan now ẹ ti understand nǹkan tá a mìíràn báyìí pé nǹkan jẹ́ ọ̀ràn yàn but kì í ṣe májèmú fún validity fine ká wá padà síbi pé ok ṣé nǹkan tá a wá fẹ́ ni pé ká mọ̀ ọ́ mọ̀ má mú ẹlẹ́rìí níbi tí a ti láǹfààní àti mú ok alhamdulilayi kì í ṣe nǹkan tá a fẹ́ àfi tó bá jẹ́ pé àwọn ìṣe wọ̀nyẹn ara àwọn ẹni ìṣáájú tí wọ́n ń ṣe wọ́n láì mẹ́lẹ́rìí a máa wá understand pé ok àwọn àṣẹ kan wà tọ́lọ́wọ́n bá pa tó ti yé but àgbọ́yé rasulillah àtàwọn sọ̀hábà nípa ẹ̀ ní pé ó pa wá láṣẹ ó gbẹ wá lóhùn gbẹ ẹ̀ ni kò pa wá láṣẹ nípa wípé ó jẹ wá jeep for example nsìn ibn umar rọdí anhu hadith wáyé pé gbà tó fẹ́ kọ ìyàwó ẹ̀ sọfíya bíntì àbí ọ̀bẹ́ìd kò mẹ́lẹ́rì ìgbà tó fẹ́ gbà padà kò mẹ́lẹ́rì tó ti yé ń sìn àwọn àfáà ni the same ibn umar yìí òun ló kọ obìnrin nínú haida tẹrántí ànábì wa pa aláṣẹ pé kíkọ yẹn ò valid nígbà tó wá kọ tí ò mẹ́lẹ́rì ànábì ò ṣe pa aláṣẹ pé kò valid sọ̀rọ̀ yẹn yé yẹn làwọn afáàfin kan kò pé òkè. Okay? táwọn bá tiẹ̀ sọ pọ́nrán ọyàn ni kì í ṣe májẹ̀mú tó da validity ẹ̀ wò ó so that tọkọ bá sọ pé òun kọ ìyàwó ẹ̀ kíyàwó ẹ̀ máa ní kò tẹ́lẹ̀ ń bẹ̀ torí náà òun sì jẹ́ ìyàwó fún un á máa mọ̀ pé ó valid ṣùgbọ́n káwa wá gbọ́ yí pé èyí tó dáa jù ìṣe tó dáa jù ni pé ká pe ẹlẹ́rìí torí pé lórí ọ̀rọ̀ ẹlẹ́rìí yẹn àwọn àfa kan ní wájibù ni àwọn kan ní sunna mustahabu lásán ni so àwọn tó le koko lórí ẹ̀jù ló sọ pé wájìbù ni àwọn gan ò sọ yìí pé jẹ́ precondition nǹkan táwọn emphasize yẹn ẹ jẹ́ clear but kì í ṣe pé à ń sọ yìí pé kò necessary nígbà tí mo ń sọ̀rọ̀ nìka mo ní ọkùnrin tó bá lọ ṣerú márèèjì yẹn ó ṣe kí ni ó risk láìpa rẹ̀ especially tó bá jẹun tó ti níyàwó kan tẹ́lẹ̀ rí ó wá lọ tọrọ ọmọ níbì kan bàbá yẹn lòun fún kò dẹ̀ tẹ́lẹ̀ rí tẹ bá rántí jẹ́ yẹn mo ní á ah, kó delay consummation tí wọ́n á fi announce kínní yẹn because tó bá lọ consummate marriage ẹ̀ tí bàbá yẹn bá ṣẹ́ pé òun ò fún lọ́mọ tó bá jẹ́ ibi tí sẹ̀rẹ́ àti ìdúnlẹ̀ kí wọ́n máa ṣe wọ́n á sọ lóko pa torí kò ní witness mo ń sọ pé kì í ṣe pé validity marriage yẹn ló dà wò but ẹni yẹn ti take risk bẹ́ni tó wá yáwó tóun náà ò mẹ́lẹ́rìí lọ́wọ́ táwa náà ò ní kó kọ́ sílẹ̀ báwa náà ṣe take risk ṣùgbọ́n ọlọ́run ò sọ pé transaction yẹn wà valid but àṣẹ ọlọ́run ọba ọ̀ranyàn ni ìyẹn lọ́dọ̀ àwọn àfáà tó pè ní ọ̀ranyàn àwọn kan wà tó sọ pé kò tẹ̀ ń ṣọ̀ranyàn pé súnà ni wọ́n dẹ̀ máa wọn ẹ̀rí wá tó ti yé but èmi gbà pọ̀ranyàn ni mo kàn ní kì í ṣe precondition fún validity ìdí tí mo ṣe ń sọ̀rọ̀ yíyé mi ẹlòmíì wọ́n á lọ sílé àná tó ti yé bàbá sísà lòun ti yọ̀ǹda sísà a ní níjọ́ tí wọ́n yọ̀ǹda ta ló wà ń bẹ̀ àwọn fámìlì sísà nìkan ló wà ń bẹ̀ àwọn òkà kún marriage so a fẹ́ súnmọ́yàwó ẹ̀ torí pé sísà náà ò lágbọ́yé a ní àwọn ò lè fọkàn ra pé òótọ́ ní dájú sọ pé òun ti gbà kò kó àwọn fámìlì ẹ̀ wá lọ́dọ̀ ọrú sísà bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti ẹ̀ wà nínú fámìlì àwọn tó witness ẹ̀ tí kìí ṣe pé sáìdì brọ́dà ni wọ́n ti wá wọn ò tó lẹ́lẹ́rìí ìyẹn ń ṣẹlẹ̀ tẹ́tíyé àtọ̀gọ̀rọ̀ àwọn nǹkan míì jẹ́ pé látara ìgbọ́ àwọn nǹkan wọ̀nyí yé ó ń di complex problem la ṣe sọ pé nípa validity kì í ṣe kó affect validity but nípa pé ká take precaution that is the safest that is closest to the sunna yes. ṣó clear. ó yẹ mi bọ nǹkan tí nǹkan tí ẹ̀dá láti sọ nísìnyí pé nǹkan tá a máa fi ṣẹ̀rí lórí pé kò ń ṣe precondition validity ni pé ó ṣẹlẹ̀ nígbà ramsa sara àná bí ò condemn pé kò value torí nǹkan tí mo ní bí ìpẹ́sọ̀ ní kí ṣe wọn pé ápùdù ní káàtà máa ń ṣe yẹn hmm. àwọn kan máa ń sọ pé ṣùnà pọ́ńbélé ni àwọn ò ṣe ṣé mo lè ṣẹlẹ̀ láàrin èèyàn nítorí pé ọlọ́run ló sọ pé ṣe báyìí káwọn máa fi ṣẹ̀rí pé ṣèbọ́ ọlọ́run sọ báyìí so ó ṣẹlẹ̀ nígbà yà ànábì ànábì ò condemn ẹ̀ that is the evidence àbí. the essence is this one téèyàn bá sọ pé precondition ni àní kó mẹ́rin ẹ̀wà ẹ̀rí tó fẹ́ mú wá ni pé ọlọ́run bá pàṣẹ àbẹ́ẹ̀kọ́ àwọn àfa wa ni ṣé gbogbo àṣẹ tọ́lọ́run bá pa lọ́rùn yàn ṣé kò sí àṣẹ tọ́lọ́run bá pa tó jẹ́ mustahab so ká tó gbọ́yé sí ọ̀ràn yàn a fẹ́ rí ìṣe òjíṣẹ́ ńlá tó fi rinlẹ̀ wípé bẹ́ẹ̀ ni àṣẹ eléyìí ọ̀ràn yàn ni yàtọ̀ sí mustahab tá a bá rí ìṣe kankan tó tú wa sílẹ̀ ń bẹ̀ a jẹ́ pé ó súnmọ́ kó jẹ́ ọ̀ràn yàn nígbà tá a sọ pé ọlọ́run pàṣẹ ẹlẹ́rìí wọ́n ní ká má fi tilẹ̀ káà nìkan wò káwo gbogbo àwọn tó tó ti pàṣẹ ẹlẹ́rìí àwa rí i pé àwọn bó ṣe sọ̀rọ̀ ẹlẹ́rìí fún nìka bẹ́ẹ̀ náà ló ṣe sọ fún tọ̀láàk àìbẹ́ẹ̀ kọ́ àwa rí fàhábí tó ṣe tọ̀láàk without ẹlẹ́rìí wọn ọ̀dẹ̀ ní kò valid a jẹ́ wípé àgbọ́yé tá a rò pa fẹ́ ní látara pé ọlọ́run ti pàṣẹ precondition ni ìṣe sọ̀hábì yìí ó ti dáwó òun náà la sọ nípa pé táwọn ẹbí bá pàṣẹ nǹkan kan ìpìlẹ̀ náà ni pé ọ̀ràn ọ̀yàn ni tá a bá wá rí ìṣesí pé sọ̀hádì kan wá ṣe otherwise ànábì kò dẹ̀ kọ́ fún àwọn afáwa ní àṣẹ tó pa yẹn o a pé kì í ṣe ọ̀ràn ọ̀yàn torí pé sọ̀hádì kan ti ṣe báyìí ànábì ò dẹ̀ kọ́ fún so you are right pé bẹ́ẹ̀ ni ọlọ́run bá pàṣẹ àwọn àfa ò wá ní àfẹnukò lórí pé àṣẹ tọ́lọ́run bá pa yẹn o wípé precondition fún marriage ni kò tẹ́ ẹ̀ sẹ́ni tó sọ ní precondition àwọn tí wọ́n pè ní wájib àtàwọn tó pè ní sunna ló wà so lọ́dọ̀ tiwọn tí wọ́n bá ní ṣìnà ni ohun tí wọ́n ń sọ ni pé kì í tiẹ̀ ṣe pé jẹ́ wájib nìkan ó jẹ́ kí ni precondition ṣẹ́rí nǹkan tó jẹ́ precondition ó tún ju wájib lọ ẹ jẹun pínlẹ̀ example a ti kóòtù hadithi pé bàbá kan fi ọmọ ẹ̀ lọ́kọ lálàgbà yọ̀ǹda sísà yẹn nínú ehm, sahih buhari pé ọmọ yẹn wá já lọ sílé òjíṣẹ́ ńlá ó wá rò fún aisha aisha wa ní anabi fẹ́ dé bàtà anabi wa dé anabi wa sọ wípé a ó fi ẹ́ lọ́kọ láláì jẹ́ kó o yọnu marriage ò valid sísà ẹ̀ṣẹ̀ wa ní ó ti wá tẹ̀wọ̀n lọ́rùn sí i àyè bẹ́ẹ̀ kọ́ the fact anabi ní kò valid ó túmọ̀ sí pé àṣé ìyọnu sísà kì í ṣe wájib nìkan precondition for validity ni sọ́dọ̀ tí mo ń tó yìí ti yẹ yín ṣáwárí ẹnìkan bẹ́ẹ̀ yẹn ó ṣe rọ́jà àbó ṣe tọ́láàkì wọ́n wá nítorí pé kò sẹ́lẹ̀rì ń bẹ̀ kò valid opposite ẹ̀ la rí ẹni tó ṣe tọ́láàkì tó valid la rí then àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n sọ pé èèyàn lè ti ṣe èèyàn lè ti gba ìyàwó ẹ̀ padà ṣé tí mo fẹ́ ṣe gbà padà yẹn ṣé ẹlẹ́rìí máa wà pẹ̀lú wánú yàrá ẹ̀ mi so àá máa mọ̀ pé ah, táwọn àwọn ìmáà mẹ́rẹ̀ẹ̀rin fi gbọ́ yé sí pé èèyàn lè fi ìṣe lásán gba ìyàwó padà ó túmọ̀ sí pé àwọn ìmáàmù yìí náà wọ́n mú ọ̀rọ̀ ẹlẹ́rìí yẹn ní precondition for validity tí ó ti yé but tó bá jẹ́ pé torí báwọn kan ń sọ ṣé èmi ọ̀rọ̀ anybody ni wọ́n wọ́n ń sọ is not an issue but pé wọ́n ní argument tó valid tó pé àwa náà wá ronú sí argument wọn àwárí nǹkan tó ti dànù ìyẹn ló má tàtà wa tó bá ní marriage ò valid táàmì rò bá dá sí wọ́n sọ tí wọ́n tí society ò bá stamp ẹ̀ wọ́n sọ ti wọn that's not an issue for us but ṣàlàyé yìí ti clear. nǹkan tá a fi bá àkẹ́ ó ti yé mi ó ti yé mi yes ọ̀rọ̀ yín yé mi so nǹkan tẹ́mi náà nǹkan tẹ́mi náà ṣe lálàyé ni àyè pé kì í ṣe gbogbo àṣẹ làwọn àáfàá gbọ́ yé sí. Si, precondition fún ìbádà yẹn ṣó ti yé especially because a ti wá rí àwọn instances wípé rárá eléyìí ò ń ṣe precondition tó bá jẹ́ precondition ni òjíṣẹ́ ọlọ́run ò bá sọ fẹ́ ni báyìí pé nǹkan tó ṣe kò valid is it clear alhamdulilah is that the last question here no. next question then aleykum salaam wa rahmatulahi wa barakatu. question mi. Mm, lábẹ́ títí ṣàìsọ àti kejì just yes àbí no ni síwájú um, èyí tó jẹ́ pẹ́tọ̀ mi yẹn gangan ni pé àtàrà tá a máa ń ṣe yẹn um, the raising of the finger ṣé tí o ta máa fi parí gbogbo àwọn dùwà tí ó wà lábẹ́ tashahud yẹn ni àbí tabakàn ti dé orí bóyá kàdé ibi tá a ti ṣe àṣẹ láti ojúṣe àti tó bá yẹ pé èèyàn jẹ́ ẹni tó máa fẹ́ ka nǹkan tó pọ̀ ṣé èsì ò téèyàn máa fi sálámọ̀ ni àbí ó níbi téèyàn lè kà dé kó tó stop uh, demonstration yẹn. ok ó wà nínú àwọn masail àti àwọn issues tí àwọn àfa ò fẹnu kò lé lórí ibogun láti máa bẹ̀rẹ̀ another issue nìyẹn àwọn kan ní. Ni gbàrà tá a bá ti bẹ̀rẹ̀ àtàhìyàt láti máa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn kan ní rárá pé text yẹn sọ yìí pé ó máa ń ṣe mímì ìka yẹn láti fi ṣe dùhán a jẹ́ pé àwọn abá àtàhìyàt débi àṣàrò alá ilá ìlọ́lá tán táwọn abá fẹ́ bẹ̀rẹ̀ dùhán tó tẹ̀lé àwọn aṣẹ́ bẹ̀rẹ̀ sí ní mi ìka tẹ bá ní the prophet prayer by nasiru alabani ẹ máa rí àlàyé inú ẹ so ìyapẹ inú yẹn wà. Um, èyí tí mo gbọ́ yé ń bẹ̀ ni pé ó máa ń fi ìka yẹn ó máa ń ṣe dùhà therefore ṣé dùhà kan wà tí ìṣara dùhà ni which means as long as you are doing dùhà you continue to move the fingers so mi mọ ẹni àfa tó sọ pé àwọn dùhà kan la lè ṣe kún a lè ṣe fáwọn dùhà kan èyí tí mo mọ̀ táwọn àfa àti ẹ̀ ń fà ni pé ṣáà lè bẹ̀rẹ̀ sí ní mí ká tó bẹ̀rẹ̀ dùhà ẹ jẹ́ ṣé mo ti dáhùn question yẹn alhamdulilah. salaam aleykum. aleykum salaam. ẹ jọ lábẹ́ nǹkan tí sísá àkọ́kọ́ ẹ ṣe tó rùn náà tí wọ́n sọ last. Hmm. àwọn kọ́kọ́ máa ń ṣẹlẹ̀ lórí pé obìnrin tó máa ní tá máa tán á gbọ́yé wípé igun mẹ́rin nù yàrá ọkọ wa a ní láti mójútó gbogbo dúkìá tó wà ń bẹ̀. àwọn ọkùnrin yìí kan dẹ̀ wà tó jẹ́ pé lábẹ́ báyìí gbogbo nǹkan pátápátá náà máa ń fẹ́ ṣe òtútótó ẹ̀. tọ́ dẹ̀ bìlíìfù pé a ti gbé kinní sí ń kí a ẹ̀. tó tó wá ní kinní yìí o ní ìfẹ́ kí lágbájá lo má yáyàn ní kinní yìí o má yáyàn lè yé o kinní kan kinní kan. so kí ọmọ ìyá kan wá wọlé ta dẹ̀ ti mọ̀ pé níta fa bá ti sọ ó ti di. àṣẹ ni. so ọmọ ìyá kan wá wọlé kó wá rí iron nílẹ̀ sàmà lè pàdé ọyá mi ní ayọ̀ ah, mi kó ní ni máa yá ayọ̀ mi so kí ni obìnrin yẹn máa ṣe ní tó bá dẹ̀ tí wá rántí ìtọ́lọ́run bá sọ ní suratul maun ìpè ibi ọlọ́run bá kó máa bẹ lórí àwọn tó máa ń kọ̀ àjọlò so mo fẹ́ tẹ̀jọ́ kẹ ṣe àlàyé. jazakallahu khairan um, àkọ́kọ́ náà kí gbogbo wa gbọ́ yé wípé àṣẹ kan tí ọlọ́run ọba fún ayọ̀ǹda láti takò òun làṣẹ tí ọkọ bá pa tó takò àṣẹ tọlọ́run ọba bó ṣe wà fún òbí náà ló wà fọkọ wípé tí wọ́n bá pàṣẹ nǹkan tó takò àṣẹ tọlọ́run tó jọ́ràn yàn a lè go against ẹ̀ tán bá pàṣẹ nǹkan tó takò tọlọ́run tó jẹ́ mustahab ṣé ń gbọ́ dáadáa ọlọ́run ọba ní ká wá yọnu tiwọn ara yọnu wọn ni yọnu tòun náà kí n ẹ jẹ́ kí n fẹ́ example kan ẹ̀ clarify ẹ̀ afẹ́gbàwẹ̀ náfìlà ọkọ lóhun ò gbà ṣẹ̀pẹ́ mustahabu ni ọlọ́run ní báwẹ̀ yẹn ṣe lè wù ọ́ gbà tó wáyọ̀nú òun látara jíjẹ́ òfin pọ̀tí nǹkan tó bá jọ ràn ọyàn wọ̀láyò tẹ̀lé márùn-ún tó bá ní sísà tó bá ṣe léyìí wà lọ́nlé òun ọlọ́run ọba tó bó ṣe wà fọ́kọ ẹ̀ gbápẹ̀ ló ṣe wà fóbi ṣùgbọ́n tí n bá rí pé ah imani mi ò gbé èmi ni mo lẹ kì í ṣe pé aṣa sísà ló ń ṣerú ẹ̀ rárá tó bá ti takọ àṣẹ tọlọ́run kì bá jẹ́ bàbá kì bá jẹ́ ìyá kì bá jọ kọ tí sísà yẹn bá takú pé òun jẹ́ o òun dẹ̀ rẹ́dì tó máa tó máa ohun tó lè tẹ̀yìn ẹ̀ jáde à sọ pé ṣàṣejù. now bọ̀tọ́kọ bá wá pàṣẹ àwa wo àṣẹ tó pa yìí nǹkan tó jẹ́ halali ni mo láti pa láṣẹ kí n bá rí i pé bó ṣe ní kí n ṣe yìí á fẹ́ dájà sílẹ̀ láàrin èmi àtàwọn kan mo lè bí wípé tó bá jẹ́ ni báyìí ńkọ́ tó bá látòun náà tó bá jáwọn báyìí ńkọ́ àtòun náà á jẹ́ pé gbogbo ìjà tí mo bá dálẹ̀ dé wọ̀láhì àṣẹ náà ni mo tẹ̀lé suratul ma'un tẹ́ ń sọ wípé bóyá ẹnu mi létí àyà yẹn alladina hum an salati sahun alladina hum yura'un wa yamna'un al-ma'un ṣé nǹkan àjọlò tẹ́yìn tú sí làwọn onítọ̀síìrù tú sí ṣé wípé mo ní nǹkan mo wá fẹ́ decide bóyá mo fẹ́ fi ṣe sọ́dọ́kọ̀ àbí mi fẹ́ fi ṣe sọ́dọ́kọ̀ àwọn tó tọ́ sí tó jẹ́ pé ọ̀ràn ọyàn ni fún mi láti ṣe ẹ̀tọ́ yìí fún àbáwọn tí kì í ṣe ọ̀ràn ọyàn lé mi lórí láti ṣe fún torí pé àwọn àáfàá àárí àáfàá kan tó sọ pé ọ̀ràn ọyàn ni sàárà ṣíṣe pọ̀ tí wọ́n fẹnu kò lórí pé zakat ọ̀ràn ọyàn ni àwọn tó bá jẹ́ ẹni tó wà ní ìkápá pé a gbọ́dọ̀ ṣe ojúṣe lé lórí nǹkan tó wà lọ́wọ́ wa ọ̀ràn yàn ni. àwọn tí ò bá sí ní kátígórì yẹn tá a bá ṣe sádọ́kà fún wọn àníládẹ́ tá a bá wá rí wisdom kan nínú ká má ṣe fún wọn kì í ṣọ̀ràn yàn. otherwise téèyàn bá tu síbi tẹ́ tu sí yẹn bẹ́ẹ̀ tọkọ ẹ bá ra kóńgò rẹ̀ sì kan sílé tí gbogbo aládùúgbò bá wá béèrè kò gbọdọ̀ sọ pé kò sí ó gbọ́dọ̀ máa fọn káàkiri bẹ́ẹ̀ dẹ̀ ni táṣẹ ọkọ ò bá pàmì pé kéèyàn ṣe é èèyàn ò bá tọ́jú dúkìá nìyẹn tó yé. Okay. Naam. Ó yé mi. Nǹkan àjọlù lẹ pé kì í ṣe àjọ ni. Ẹni tó ní ló ń pàṣẹ wàláì. Sọ́dọ́kọ̀ ni tí wọ́n bá lò ó. Tí ò bá jẹ́ kí wọ́n lò ó, mo mọ̀ wípé the average person tó gbọ́ súnmọ̀ yìí tó bá lóun ò fẹ́ kí wọ́n lo àwọn nǹkan kan á ní ìdí kan àbí mi tí ò ṣe fẹ́ kan lò ó a lè máa wá convince pé di yẹn tó di o ó tiẹ̀ lè má jẹ́ pé ẹni yẹn máa ṣí lò ó lè jẹ́ pé lílo àwọn nǹkan yẹn ó ń bí àwọn nǹkan kan tó mọ̀ yí pé òun náà lòun máa padà ní ọ̀ràn yẹn bó ṣe ní má jẹ́ kẹ́ni bọ̀dì wá gbà á tó bá fi àwa lẹ́nu láti sọ ẹkàn jẹ́ ká máa confam pé àfà ṣé kí n sọ bẹ́ẹ̀ tán bá wá béèrè tó bá ní ẹ sọ bẹ́ẹ̀ nítorí lọ́wọ́n ọba ibi tẹ́mi rò pé ó dáa jù fún yín kẹ́ dúró sí náà ni pé àṣẹ ọkọ lórí nǹkan tó bá jẹ́ dúkìá ẹ̀ àṣẹ ẹ̀ náà ni kó múlẹ̀ ọláhu àlà. ìgbà tí ànábì ní tóbìnrin bá fi sádọ́kà ẹ dákun gbọ́ hadith yìí hadith kan wà tó ní tóbìnrin bá fi oúnjẹ lé ọkọ ẹ̀ tọrọ láláì jẹ́ pé ọkọ yẹn pa láṣẹ olóbìnrin yẹn nílàjì ládàá ọkọ náà nílàjì ládàá àwọn àfáàtú wọn ní kò pa láṣẹ kò túmọ̀ sí pé kò ní permission o ṣé mọ̀ pé èèyàn máa ń délé kálẹ̀ pé à ìyá alágbájá tẹ̀ béèrè ṣúgà mo ní kọ́ọ̀pù kan èmi kọ́ ni mo pálàṣẹ but mo yọnu sí i ẹni dẹ̀ ti rí i pé ìyá alágbájá òun ṣerú ẹni tí mi ní fẹ́ kóun fún ní nǹkan tó bá ní ìdí ẹ̀ wọ́n ní irú yẹn tó bá fún un òun kò gbọ́dọ̀ mú dúkìá ẹ̀ kò fi ṣe sádàkà lórí àárín ẹ̀ allah knows best. ok ọ̀dà pé last question ni mo ti gbà yàgbé. okay ẹ jẹ́ ká ká we have to we have to decide on a format question máa ń question gbogbo àwọn tí wọ́n ń béèrè ìsìn question bí sísà mi béèrè ló fẹ́ bí question tiwọn but àwọn tó ń fún nọ́mbà originally ṣì wà ńlẹ̀ fẹ́ jẹ́ kí n dáhùn last question yẹn màá wá padà torí pé ọmọ tẹ́lẹ̀ tó bí ń sìn ni pé ok tó bá jẹ́ pé sísà ló ní nǹkan yẹn ń tọkọ ẹ̀ wá ní mi ń fẹ́ kó o lo nǹkan yìí síbi báyìí mò ń bọ̀ ń bèèyàn lágbára ọlọ́run báyìí sàmàlẹ́kùn. aleykum salaam wa rahmatulah. kọ́sìmọ̀ tí mo fẹ́ bèrè ni pé mo gbọ́ àwọn kan pé tí ọkùnrin bá ríra wọn ibi àwọn wọlé tọra wọn. pé instantly yẹn ló yẹ kán ti lọ wẹ̀wẹ̀ yẹn. má ìjọ máa dúró pé kílẹ̀ mọ́ ìrètí pé ikú ò gbọ́dọ̀ bá ẹ̀gbìn yẹn lára wọn. kì í ṣe ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá a rí text pé nígbà míì tóun bá súnmọ́ ìyàwó tí ò bá fẹ́ wẹ jánábà immediately ó máa ń ṣàlùwàlá àwa lọ fi sùn tó ti yé tó wípé ikú ò gbọdọ̀ bá ẹ̀gbin lára mùsùlùmí kì í ṣe hadith tó dájú ṣẹgbọ́ now number seven i think that's the last question bismillah okay bismillah hello microphone. asalaamualeykum. aleykum salaam ní one of the times tá a ṣe um, half-up. naam. ẹ sọ nǹkan kan. naam. so um, in passing me. naam. nípa pé um, the only time tí èèyàn jẹ òbí ẹ̀yà èèyàn ní nǹkan kan mọ́ ni pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ó wá di kèfèrí. naam. ife láti àgbà yẹn kò jẹ́ mo mention ẹ̀ sí sí èèyàn méjì. naam. àwọn èèyàn méjèèjì yẹn wọ́n sọ pé ah wọ́n ní ṣe mo ṣọ́ọ̀ pé nǹkan tí mo gbọ́ nìyẹn pé kí ni ẹ̀rí ẹ̀. ẹ gbọ́ dáadáa. ìgbà tí èmi ò jẹ̀ wá because it was in person so mi ò mọ ẹ̀rí ẹ̀ àwọn méjèèjì sọ pé àwọn ó ó àwọn ò lè sọ pé bí i pé kí n try láti find ẹ̀rí ẹ̀ so ẹ̀rí ẹ̀ ni mo fẹ́ bèrè. fine um, bí mo ṣe sọ yẹn eh, in fact um, lẹ́yìn tí question ẹ̀ jẹyọ ní halkọ uh, eh, munajid ṣe mo munajid you know munajid tó ní no no no sheikh munajid you know islam question and answers òun ló kọ́kọ́ tamiji nígbà tí mo ka ìdáhùn ẹ̀ sí question yẹn ìgbà tí mo wá go into the works of others mo wá fẹ́ rí i pé mi mọ a single scholar tó sọ nǹkan tó takò nǹkan tí mo lẹ́jì sọ ṣé ti yé wọ́n ní the reason being this wípé ọ̀dà let me beg for one permission lágbára ọlọ́run tó bá di next halkọ màá fẹ́ ka àwọn nǹkan táwọn àfáà yẹn fi ṣe ẹ̀rí tó back that position wípé téèyàn bá kúrò nínú islam wọ́n ní kéèsì ẹ̀ ó wọ́ọ̀f ju kéèsì nasọ́ra àbí yahudi lọ pé nasọ́ra by birth ó sì láwọn ẹ̀tọ́ yahudi by birth ó sì láwọn ẹ̀tọ́ tó bá kúrò nínú islam kí ni islam ní ká ṣe ṣé ń gbọ́dọ̀ mi islam ní tá a bá máa lọ lára a lọ lára pé kán fi ṣàlàyé ọ̀rọ̀ fún ṣe tọ́ba and it should not exceed three days. ṣẹ́ni tí wọ́n ní ká pa ṣóun ló tún lẹ́tọ̀ọ́ lórí wa ṣé ń gbọ́ tó ń gbà tí mo kọ́kọ́ ka argument mọ̀lẹ́jì yẹn mo ní ah this is a very simple ìgbà tí mo wá lọ mo rí pé kì í ṣe mọ̀lẹ́yìn kan àwọn àfa tó sọ pọ̀ tó lágbára ọlọ́run kọ́lọ́n jẹ́ kí n rántí ní next halkọ̀ bó ṣe sọ àwọn ìdí tán fi tán fi gbé máa kó wa bọ̀ sí. ìkan náà àwọn argument wọn ni pé ẹni tí wọ́n ní ká pa ẹ̀tọ́ wọ̀ ló lórí àlàyé àfi tán bá ní wọn ní ká pa ló ẹnu kò pé ẹni tó bá kúrò ní islam wọn ní ká pa ni àbẹ́ ẹ̀kọ́ that's that's one of the arguments now now. Now. ah ó ti ṣe bẹ́ẹ̀ ní fẹ́ dàrú díẹ̀ ìyá tó bí ọmọ yẹn wọ́n bí ní mùsùlùmí. náà létà ọ̀rọ̀ tó ta padà ok ok mi ì rí nǹkan tó fi àtọ̀ sí nǹkan tá à ń sọ yìí now allah knows best pọ̀tẹ́jẹ́ kí n ṣàlàyé kan o tí wọ́n bá ní èèyàn ò jẹ́ wá ní nǹkan ó yàtọ̀ sí aṣẹ́léèwọ̀ káfún ní nǹkan tí wọ́n bá ní ìyá kúrò nínú islam mi ò jẹ́ ní nǹkan ìyẹn yàtọ̀ sí pé kí n bá fẹ́ fún ní nǹkan islam ṣe é ní haram kí n fún ní nǹkan ẹ jẹ́ ṣẹ́gbọ́n yẹn dáadáa alhamdulilah that's the last question ká lọ síbi hmm. question sísá me? oh number eight bismillah. number eight bismillah. Ìgbà um, tẹ́yìn explain Sọlá eh, to ọ̀rọ̀. Um, what I know is that um, téèyàn bá máa ṣe ìfìfọ̀rọ̀ ìjà yìí láàbẹ̀ decided èèyàn máa ṣe decide lórí my time. but while you were praying you said pé sẹ́ni ẹ bá ti ń bèrò ọkàn that is not very clear then um, during the course of um, reciting that verse um, is it that after you make the dua that you now ask for what you want or nínú wine? yẹn lọ then another thing is that is it that maybe for example um, for the case of Mecca is it that you would have made your findings before the Okay. Um, is it true wípé téèyàn bá fẹ́ ṣe istikhara lórí nǹkan kan èèyàn láti decide náà kó tó ṣe istikhara that's not true. nǹkan tá a bá ti take decision lé lórí kí la tún wá sọ̀tàn lórí ẹ̀kún ìtumọ̀ dùn áhàn yẹn gan ni pé ah, ẹran ti gbólóhùn yẹn náà a máa pẹ́ pé fa innaka ta'lam wala a'lam ìwọ ló mọ̀ èmi ò mọ̀ so time téèyàn bá fẹ́ ṣe nǹkan tí ò tí take decision lórí ẹ̀ gan-an ni istikhara jẹ́ best bọ́tà bá wá ní òkè lẹ́yìn tí wọ́n ti take decision ṣé istikhara ti wà too late màá ní kò wà too late so those are two different things ok mo ti rí brother mi rántí ṣe istikhara mo dẹ̀ ti gba proposal o la máa wá ṣe é sìn ṣé a sì lè ṣe istikhara ṣe bá dùn àní fine kò pẹ́ jù but the ideal time báwọn sọ̀hábà ṣe sọ pé táwọn bá ti fẹ́ dáwọ́lé nǹkan kan ànábì máa ń kọ́ àwọn pé káwọn ṣe istikhara láti fi mọ ibi táwọn máa yà sí ìyẹn jẹ́ kó yíwa pé kì í ṣe tá a bá ti take decision pé ibi tí mo fẹ́ yà sí rèé ìyẹn one ìkejì ni pé táìmù wo la tó bá jẹ́ nìka ibo la ti máa mention nǹkan tá a fẹ́ ṣe nínú dùn áàyàn fúnra rẹ̀ ànábì ní ká sọ pé tó o bá mọ̀ wípé nǹkan báyìí tí mo fẹ́ ṣe nǹkan tá a wá fẹ́ ṣe yẹn à ń bẹ̀ yẹn á dáa fún dúnìá mi àti áhẹ́rọ̀ mi fi rọ̀ mí lọ́rùn tó o bá mọ̀ pé nǹkan báyìí tí mo fẹ́ ṣe inú dùá yẹn náà ni kò ní í da èyí tó da rọ́pò sọ inú dùá nìyẹn. Then the third question was. Uh, for example, when you find out about the person, is it after finding out that you ṣé lẹ́yìn tí awa ti find out nípa ẹni yẹn la máa ṣe ìsìnkọ́rọ̀ yìí ni the first question takes care of that wípé ìpìlẹ̀ ká tó dáwọ́lé ká tó lọ ṣe findings of anything ìsìnkọ́rọ̀ yẹn àníyàn wa pẹ̀lú ẹ̀ pé kó gáìdì wa níbi findings tá a fẹ́ ṣe kó lè jẹ́ pé nǹkan tí a dáa fún áhírà wa náà ló máa mú jáde so it shouldn't be after i have done all the findings. and I uh, made up my mind láti máa wá ṣe é sèkara kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn but like I said téèyàn bá ti wá ṣìtò kó tó wá realize kò sí nǹkan tó wá ṣe léèwọ̀ fún pé kó ṣẹ̀ ṣe é sèkara làwọn àfa ṣe ní tán bá du apá mélòó ni kí wọ́n ṣe é sèkara àmọ́ hadith sọ pé iye ìgbà báyìí ni kọtí àbá lòun fẹ́ repeat ẹ̀ nǹkan tó fi dáhùn pé ṣèbí dùn wá ni tó bá ṣe lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n mhm, àdúrà òkè ń pọ̀ jù ṣùgbọ́n ànábì recommend ẹ̀ ìyẹn nìkan láàmọ̀ kò sọ pé iye ìgbà báyìí Wallahu Sorry, please, if if you have a choice, maybe yes. you want to buy two bags, for example, mm. committee. No. So in that case, choice may be the one. What, how do you go about it? When you, it's not, you know, how do you go about it? Fine. Bag méjì ló wà nílẹ̀. Mo wá ṣe ìtẹ̀kára pé wọ́n lọ́wọ́ ọba èyí tó bá dáa jù fún ẹ̀sìn mi àti fúnlé ayé mi ni kò jẹ́ kó jẹ́ tèmi náà ẹ̀ lẹ́yìn tí mo ṣe istikhara yẹn tán mo wá bẹ̀rẹ̀ sí ní consider quality báàgì kọ̀ọ̀kan eléyìí ìfàlọ́wọ́ ẹ̀ ó yí dáadáa tẹ́rù bá kúnná ẹ̀ kò ní jábọ́ tó ti yé istikhara mi ó ti ń ṣiṣẹ́ tọ̀hún yẹn ìfàlọ́wọ́ tiẹ̀ ó wà láìta ó likely kó máa jábọ́ secondly mo wo material eléyìí tẹ́rù kú bá ta sí tẹ́rù kú bá fẹ́ sí tẹ́rù kú bá ta sí ó ṣe pọ̀ material kejì yẹn kò ní ṣe fọ ìtìkára ti ń ṣiṣẹ́ so tí wọn bá ṣe ìtìkára tán wọn ò ní kéèyàn wá bọ́lá akáyẹ ẹ̀ sílẹ̀ bíi fìlà èèyàn á sì máa lo fẹ́ǹsẹ̀ láti fi eliminate one or the other so ìtìkára ló ń gáìdì fẹ́ǹsì èèyàn tó fi jẹ́ pé in the end ibi téèyàn máa lọ arrive sí ibi nǹkan tọ́lọ́wọ̀n bá fẹ́ fún yàn kóun ló dáa jù fún yàn ni is it clear my sister but despite all that kó jẹ́ pé èèyàn ṣe ìtìkọ́rọ̀ ó lo gbogbo brain ẹ̀ ó tún bẹ àwọn ẹni ré pé ẹjọ́ ẹ bá mi ṣèwádìí ń pẹ́ ẹni yìí tọ́lọ́run bá kọ pé òun fẹ́ dánwò látara márèèjì ẹ̀ tẹ́ ń gbọ́ kò lè gbọ́n ju kádàrá lọ ṣùgbọ́n tí bá ti wá ń ṣẹlẹ̀ difference wá wà láàrin òun àtẹ̀ntí ò gbá wọn gbéfẹ̀ yìí rèé a máa ní nǹkan tó ń jẹ́ ìbàlẹ̀ ọkàn wípé tó kọ́lọ́ ṣàmójú kúrò fún wa àwọn ìgbésẹ̀ tí wọ́n ní kí n gbé mo gbé wọn a jẹ́ pé ọlọ́run fi léyìí dán mi wò ni kọ́lọ́run jẹ́ kí ládàá mi pọ̀ látara eléyìí àìjẹ́ bẹ́ẹ̀ kò yẹ ká gbọ́ pé sọ̀hádù kankan kọ̀yàwó náà abẹ́gbọ́ kan kọ̀yàwó láwọn tó súnmọ́ àmẹ́bí gan wọ́n kọ̀yàwó ṣé wọ́n ṣe é tèkára kan tó fẹ́ wọn ni kádàrà ló gba wájú yẹn so ká má máa rò pé fine tá a bá ti ṣe é tèkára kò yẹ ká gbọ́ pé there is any problem mọ́ rárá àmẹ́bí sọ bẹ́ẹ̀ so ọlọ́run á gbé ẹlòmíì galá jẹ́ náà iṣẹ́ ọwọ́ ẹ̀ tó ṣe dáa tá èèyàn fi tọ́ sí òsì ọlọ́run á fi àdánwò tóun bá fi kàn án tó wá fi ẹ̀sìn ọlọ́run ọba tó kàkó tó fi ṣèfaradà nú ẹ̀ á fi ṣàgbéga fún ó lè jẹ́rú eléyìí but at least we should take care of in tọ́lọ̀ ń pa wá láṣẹ pé ká take care ẹ̀. yes the last question for the day is uh, ìbéèrè sísá mi ìgbà tá à ń dáhùn tọkọ ẹni bá ní ká má jẹ káwọn èèyàn lòun kankan wọn ní tó bá jẹ pé èèyàn lèèyàn fowó ẹ̀ rà arántí hadith sànàbí sọ yìí pé kò lẹ́tọ̀ọ́ fún obìnrin láti lo nǹkan kan nínú tó ní láláì gbàyọ̀ǹda ọkọ ẹ̀ kí ni wisdom ẹ̀ òun ló lowó ẹ̀ òun ló rà á bọ́sẹ̀ rí ibòmíì táwa máa fẹ́ lo dúkìá wa sí àwa ò ní realize nǹkan kan tọ́lọ́wọ́n ọba mọ̀jù wa lọ kí ni nǹkan ẹni pé arọ tó ń dáràn ẹlẹ́sẹ̀ mẹ́fà ló ń da sí lọ́rùn tẹ́mi bá wòye pé èmi ni mo lówó mi nà ó ibi báyìí ni mo fẹ́ ṣe kinní yìí sí tá a bá ṣe síbẹ̀ tán àwọn ọ̀ràn tí kinní yẹn máa bí a ní permission ọkọ láti lọ tán àwọn ọ̀ràn yẹn supposing pé ó invest owó síbì kan ó wá di rìgímà sísá wa need láti máa fún kinní ẹ ní follow up ṣé kò ní ìdàṣẹ ọkọ kó tó kúrò nílé definitely to take care of gbogbo wọn yẹn ọlọ́run ní ibi tó fẹ́ lówó yẹn sí yẹn kó gbà yọ̀ǹda ọkọ yìí ohun tó máa wá jẹ́ problem fún wa nígbà míì ni wípé a lè máa rò wípé ọkọ yìí wà envious ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ọkùnrin míì ọlọ́run lè ní kọ́wọ́ ìyàwó ẹ̀ jí sówó tòun gangan lọ ọlọ́run lè ní kíyàwó ẹ̀ mọ̀wé tòun gangan lọ sísà wa tọrọ yọ̀ǹda pé òun fẹ́ lọ ṣe nǹkan báyìí ó ní kò sáàyè conclusion most of us ni wípé envy ni ó mọ̀ pé tóun bá ń ṣòwò òun máa lówó jù lọ ó mọ̀ pé tóun bá lọ fún masters ìràwọ̀ tòun bright ju tiẹ̀ lọ ní òṣè yọ̀ǹda tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ envy àárín ọkùnrin àtọlọ́wọ́n bẹ́ẹ̀ ni tí ò bá dẹ̀ jẹ́ envy tá a rò pé envy ni ká máa ṣe istelfa but kákànrántì kankan ọlọ́run fàṣẹ kan lé lọ́wọ́ ìpáyọ̀ ọlọ́run ọba tẹ́ pé igbá ayẹ ẹ̀ ló wà ojú tiwa ò tó nìkan ló lè gá ìdàṣẹ yẹn tí òfin ní ṣe ìyẹn gan la ṣe ní ìpáyọ̀ ọlọ́run ó ṣe pàtàkì tá a bá fẹ́ lọ́kọ. tó tọkọ bá wá ní bọ́kẹ́ẹ̀tì ìwọ rà lóòótọ́ torí woman tí ààrẹ wà níbi àtiwọlé yẹn nìbẹ́ kó fọwọ́ kàn. alẹ́tọ̀ ká béèrè kí bẹ́ẹ̀ ni bọ̀ tó bá ní má jẹ́ ó lò ó mo bẹ̀yìn torí tọlọ́run láti fi rí hadith yẹn pé ó bẹ́tà ká tẹ̀láṣẹ yẹn reason rèé ó lè jẹ́ pé ó mọ àwọn nǹkan kan mọ obìnrin yìí pé tí rìgímà ẹ̀ bá bẹ̀rẹ̀ tó á bẹ̀rẹ̀ wàhálà kò ní í mọ lórí ìyàwó nìkan ọkọ gan máa ní láti dá sí ó fẹ́ ó kọ̀ ní ilẹ̀ fẹ́ wàhálà even àwọn tí kì í ṣe onísúnà wọ́n máa ń pa àwọn àṣẹ kan fáwọn ìyá náà lórí àwọn nǹkan wọn pé má jẹ́ kí nǹkan kan da ìwọ àti lágbájá pọ̀ torí wàhálà ojoojúmọ́ ìtìsú òtúrí páwọn ò fojú ẹ̀sìn wò ó ó ṣeé ṣe káwọn ìyá wa máa tẹ̀ mọ́lẹ̀ àwa wá ń ran ilé sí pé ara ẹ̀sìn náà ni agbọ́n jù lọ bẹ́ẹ̀ ni alówó jù lọ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba lòun ń dán wa wò látara ẹ̀ kárọ̀ fọlọ́run ọba ọ̀la náà ni làákà ẹ̀ ń lọ́gbọ́n so ìdáhùn mi sí yẹn yẹn sísà mi but aláǹfààní kan tabari pọkùnrin fẹ́ máa pàṣẹ wàá tí ò mú ọgbọ́n lọ́wọ́ tí ò tún jẹ́ pé a nfa àǹfààní ẹ̀sìn látara àṣẹ yẹn aláǹfààní ká sákèésì bọ́tà bá pè sákèésì tó bá ní òun gbọ́ òun ò gbà mo rò pé wà sípà ká fọlọ́wọ́n ọba látàrẹ allah knows tí ò bá sì béèrè mímọ́ twenty minutes to ẹ jẹ́ rahmatulah. naam tó já ok. Naam. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Naam. Okay. ṣẹ́rí pé kò jala ń wá ní àbẹ́rẹ́ kó jala ní ìdí. no ẹ̀rí kó jala ní ìdí. ṣé bá ti ṣàlùwàlá. ok now tó bá ti sọ yẹn a jẹ́ pé ó ti ní àwọn tẹ́kì kan lọ́wọ́ but generally ẹni bá sọ pé nǹkan kan báyìí báyìí lórí inú ẹ̀sìn ó bẹ̀sìn jẹ́ òun la máa ní kó produce evidence ọ̀tẹ́ni yẹn bá sọ pé òun ti ka àwọn òwe kan pé ó kóòtù àwọn hadith máa ní ok mo fẹ́ mọ hadith tó kóòtù ó pọ́ńtìmù kó jẹ́ hadith tó máa kóòtù ni pé òjíṣẹ́ ńlá sọ́lọ́lá àtẹ́lẹ̀m wọ́n ní sọ̀hádì kan fọ́ kan private part ẹ̀ ó wá sọ fún ànábì òjíṣẹ́ ọlọ́run wa ní um, it's nothing but a part of you ah, ìbára ẹ̀ náà ló wà ìyẹn wá gbọ́ yé sí pé kò ní kó ṣàlùwàlà wọ́n dẹ̀ ní ó sọ ń bì kan pé man masta zakarahu fọlẹ tọwọdọ ẹni bá ti fọ kan private part yẹ kó lọ ṣàlùwàlà tí a pé kí ní ẹ ti ń takora wọn àwọn àfa wa ni tába ti rí hadith méjì báyìí tó jọ bíi pé wọ́n takora wọn àwọn ní steps wọn máa ń take láti reconcile àwọn hadith yẹn the first step ni wípé ṣé méjèèjì ṣe é tú papọ̀ tán ní takora wọn tí wọn bá ṣe é tú papọ̀ then a máa wá béèrè pé èwo ló ṣáájú ara wọn ká lè sọ pé ìkan abrogate ìkejì ṣé ń gbọ́láyé yẹn wọ́n á wo hadith méjèèjì yìí wọn ò rí kankan tí wọ́n lè sọ pé déètì ẹ̀ ṣòpóhùn ló kọ́kọ́ ṣẹlẹ̀ tí kejì wá abrogate ẹ̀ a pé ọ̀rọ̀ abrogation kan wọ́n wá ní reconciliation ni báwo la ṣe máa wá reconcile ẹ̀ ọ̀pọ̀ àwọn àfáà wọ́n dì kan mú yes àwọn kan ní tó bá ti fọwọ́ kàn àlùwàlájá wọ́n pa àfa ṣe dìkejì mú wípé rárá tó bá fọwọ́ kàn tó bá ti jẹ́ tarẹ́ kò bá nǹkan kan jẹ́ àwọn àfa kan wá attempt reconciliation yẹn wọ́n ní èyí tó fọwọ́ kàn tá à ń lẹ́bi sọ fún wípé ara ẹ̀ ni àti tó sọ pé ẹni bá fọwọ́ kàn kó lọ tán lọ láṣẹ wọ́n ní reconciliation rèé tí fọwọ́ kan yàtọ̀ síra wọn pé ọkùnrin tó fẹ́ masturbate àbóbìnrin tó fẹ́ masturbate fífọwọ́ kàn tó máa fọwọ́ kan private part ẹni pé ó fi ń wá a dun sex sex wọ́n níyẹn làwọn gbọ́ ẹni bá fọwọ́ kàn án kó ṣàlọ́ àlá sí so ẹni tó masturbate tó ń fọwọ́ pa àzákàrí ẹ̀ láti fi wá a dun sex ìyẹn ní ìdàlọ́ àlá ọ̀pọ̀tẹ́ni tó ń wọṣọ àbò ń wẹ̀ ọwọ́ ẹ̀ kan àgbàdẹ̀ kọjá wọ́n níyẹn làwọn gbọ́ ìkejì tó sọ yí pé it is a part of your body ìyẹn làwọn gbọ́ sí so reconciliation yẹn ṣó ti yé àwọn àfáà tó ṣe ọ̀rọ̀ wọn fà lọ́kànbalẹ̀ la ṣe mú ọ̀rọ̀ tiwọn nínú àwọn tí wọ́n sọ pé bákan ni bá ni so mò ń sọ fún yín sí pé ọ̀nà mẹ́ta ni àwọn kan ní gbogbo fífọwọ́ kàn ó bàjẹ́ àwọn kan ní gbogbo fífọwọ́ kàn kò bàjẹ́ àwọn kan wá ní reconciliation ló yẹ ká ṣe àwọn ní reconciliation yẹn lọ̀rọ̀ wọn convince wa ṣe ti clear tẹ bá ṣàlàyé yẹn tó bá ní rárá àwọn tọ̀hún ló ń dìmú kó lajà lọ. ọ̀tẹ́ni bá fẹ́ ka àlàyé yìí ẹni kò wo tamam minna or any of the works of uh, sheikh nasiruddin albani and i think uh, ibn uthaymeen alayi tán ṣe lórí ẹni allah knows best subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta wa astaghfiruka wa atubu ilayk وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته

大家好，大家好。

Thank you. jazaki la khairan a kàn máa rìkọ́dì ẹjọ́ ẹ̀ra yìí. <laughs>